adágbẹ́ fún ọlọ́wọ́n ọba àìtúnṣe kí àtọ́lá fún wa níbà muhammed allahumma salli ala muhammad wa ala ali muhammad wa barik ala muhammad wa ala ali muhammad kama sallayta wa barakta ala ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidun majid nípa fún ọlọ́wọ́n ọba eléyìí tí ó tún fi àánú rẹ̀ ṣẹ́wà kù ní ní. ọjọ́ ní ogún ọ̀sán zolokada ọ̀sán kàtúfà salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam káàdì thirty to twenty nine ní ọdún àwùká ọ̀dọ̀. twenty two twenty two. ọjọ́ kejìlélógún ọ̀gbìn kánádà twenty two àbí thirteen thirty four pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí a máa yẹ̀wò ní èmi òun náà ni ọ̀rọ̀ tó wá nípa tàwádọ̀ Rasulillahi sallallahu alayhi wa sallam ìtẹríba jíṣẹ́ ọlọ́run kí ọlọ́run ọlọ́run kó máa bá hadith alákọ̀ọ́kọ́ tí a yẹ̀wò tó ń sọ nípa bí ànẹ́sì sọ́lá ń ṣe ní ìtẹríba sí àkọ́kọ́ agbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni wọ́n ń pè ní ìtẹríba ìtẹríba òun náà ni ká mú ọ̀rọ̀ láàrin ìgbéraga àti ìyẹpẹrẹ ẹni láti máa ń sọ wípé alifadilatu bayna ar-razilatayn ìwà tọ́lọ́lá tọ́lá kọ́lé yaani al-khaslatul fadila ìwà ọlọ́lá ìwà alápọ́nlé ń bẹ láàrin ar-razilatayn láàrin. ìwà tí ọ̀dà méjì wọ́n fi hàn yí pé káàbà sọ yí pé yẹn ní ìtẹríba yóò mú láàrin gbéraga àti ìyẹpẹrẹ ara ẹni àárín ibẹ̀ láti mú tẹríba wọ́n fi hàn pé kìí ṣe wípé ìyẹn máa yẹ̀yẹ́ ara rẹ̀ yẹnyẹn kéde ẹsẹ ike èèyàn wà pàtàkì ara ẹ kọjá yìí láàrin méjèèjì òun la máa mú lásán yìí pé ẹni yìí ń kọ́ ẹni tó ní tẹríba ni nípa ìtẹríba òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam àwọn ni hadith aláwọ kọ ìwáyé ìyẹn hadith afáwọn Umar bin Khattab radiyallahu ta'ala anhu. قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرد النصارى ابن مريم إنما أنا عبد فقولوا عبد الله ورسوله ní ọ̀sọ̀rọ̀ náà ẹ̀rí tọ́ afáwa Umar ibn Khattab radiyallahu ta'ala anhu wa arda ọlọ́run kò bá di ọ́nù sí. ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn àlè ọmọ wípé. لا تطروني لا ترى أطرا يطري اقتراء صوبا الاعتراء الاعتراف òun náà ni ọ̀sùn sànẹ́ẹ̀ì ìyìn tó dáa máa fi ìyìn tó dáa fún yẹn náà kéèyàn máa yìn yẹn òun ló ń pè ní àlè kárọ̀ wọ́n wá ní ojú àti sọ́lá ń sọ láàrin yìí òun náà ni pé láàtúbọ̀ àlè hó ìmọ̀dé fi ẹ má ṣàṣejù níbi ẹ̀yìn tẹ́ bá fẹ́ fi fún mi gẹ́gẹ́ bí àwọn nẹ̀sọ́ọ́rọ́ bí wọ́n ṣe ṣàṣejù níbi ìmáyín aṣáájú àyínsá alayhi salam wọ́n ṣàṣejù níbi yín rẹ̀ títí fá wọ́n pè lọ́lọ́run wọ́n ṣàṣejù ẹ̀ níbi ìfihìn fún títí fá wọ́n pè lọ́mọ ọlọ́run ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam ó wá ń fi àkíyèsí àwọn àlè ọmọ àwọn mùsùlùmí wípé láàsòtòrò ni ẹ má ṣe yìn mí bóró gẹ́gẹ́ bí àwọn ọ̀nẹ̀sọ́rọ́ bí wọ́n ṣe yìn nàbí ọláyé Isa salam bí wọ́n ṣe yìn láyìn bóró àyìnbóró náà ni pé wọn pè lọlọ wọn pè lọmọ Ọlọ́run òfin yìí pé àwa náà àgbọ́dọ̀ fún ànábì létí fífa débi pẹrú àkọlé ìyìn ìbàbàrà tí a fi ń fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala a gbé fún ànábì bí kéèyàn máa sọ yìí pé ah bọ́lọ́n bá fẹ́ bá nàbì bá fẹ́ lọ́lọ́ ọlọ́run àtànàbì ẹ̀rí bí kò sí pé ọlọ́run nìkan láàmú àdàkọ. sheikh al-Albani rahimahullahu ta'ala wọ́n ní hadith yẹn a máa gbé lórí al-mubalaghati fi madihihi sallallahu alayhi wa sallam. hadith yìí ń kọ́ wa wípé ká má ṣe àṣejù níbi ìfihàn fún anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú ohun tí ò bá mu ẹ̀rí níbi ohun tí ò bá mu wọ́n ní eléyìí tánàbí sọ̀sọ́lá ń sọ oúnjẹ ìtẹríba pẹ̀lú pé wa yí àṣejù níbi ìmáyìnyàn àádẹ́tẹ́ ìmàmúrọ̀ dání lọ́pọ̀ ọgbà ìtayẹnu àlàmbí ẹ̀sìn máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ìyẹn dẹni èèwọ̀ ni ẹ̀rí. ìwà akọ̀ṣà sálásọ́kọ̀ nípa eléyìí. ọ wà nù àwọn tó ṣe wípé òun ni wọn máa fi yẹn ń tòótọ́ wípé ìtẹríba ń sọ̀tọ́ odò góńgó wọ́n ní kìí ṣe yí pé irun tá a máa gbọ́ yé ń bẹ̀ ní kí wọ́n sọ̀sọ́ láǹsọ pé ẹ má yìn mí ẹ má yìn mí yẹn yẹn kìí ṣe bẹ́ẹ̀ ìhun tí a sọ sọlá ń tọ́ba lẹ́tọ̀ọ́ sí a lè fi sọ̀rọ̀ ń pa rẹ̀. wọ́n nígbà mí kẹ̀dẹ̀rẹ́ a lè sọ pé òun tó gbà lérò náà ni pé ẹ má yan anẹ́bí yẹn yẹn kẹ má gbé dójú ẹ̀ káti ẹ̀ lọ́sẹ̀ tọ́ wọ́n là lè kọ́ mimbabi sadi zẹ̀ríà alọ́ba fẹ́ ṣe mọ́tíhù anẹ́bí a máa sẹ́yìn ẹ̀ a lè kọ́ láti lè tilẹ̀kùn tó jẹ́ ń tó lè tìyẹn lọ síbi ń tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ẹ̀rí wọ́n ní bá a ti mọ̀ nù ilmul usul pété a bá sílẹ̀kùn kí ọyẹ máa ṣe mọ́díhùn ànẹ́bì kó máa lọ síbi ìyapa ṣẹ̀ríà báà náà ṣe ń rí láwùjọ wa yìí. èèmà ẹni tó fẹ́ yan ànẹ́bì yẹn lè jálá ìmọ̀ kan kó fi sàsọ jù wà èèmà ẹni yẹn lè sàṣejù níbi yìnyẹn. afa ni ẹ̀yin ní òwò ohun tá afa yìí sọ ni afa àbùsẹ́rì ẹ̀rí kan sọ̀sọ́ láwọn pé láàtọ̀ tọ̀rọ̀ ó ní ẹ má yìn mí boro ẹ má pọ̀n mi boro ẹ má pọ̀n mi lápọ̀jù gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yóò ṣe pọ́n mọ́ Mariam tí wọ́n pè ní kíni o wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́mọ ọlọ́run anabi sallallahu alayhi wa sallam. wọ́n ní m abdu ẹrú ni mí faqulu abdullahi wa tẹ bá fẹ́ pè mí ẹ pè mí lẹ́rú ọlọ́run bíbọ́lá wọn bá ti fi ànẹ́bí náà lẹ́rú ẹ̀ ó dẹ̀ fi tira rẹ̀ bí tí ọlọ́run ọba ọ̀tún ẹrú rẹ̀ ní ṣé kò lè tó ní ọlọ́run fi tirẹ̀ ó fi hàn pé kọyìn tó fi ń jẹ́ kọyìn jù tá a lè fi fáànù sẹ́lẹ̀m òun náà ní káròyìn ẹ̀ yanni àbòdì yasọ́lá ìṣẹ̀lá ọ̀sán ara wípé ẹni tí ń sin lọ́hùn ẹrú ọlọ́run ní ṣe. ìkejì nínú ayé àwọn ẹni sátìlẹ̀ sọ́lá sọ́lá ń sọ pé subhanalladhi asra bi 'abdihi laylan من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ọlọ́run sọ pé mímọ́ fún ọlọ́run ọba tó ṣe wípé ó mú ẹrú rẹ̀ sí rìn àjò ẹ́ láti Kaaba lọ sí kíni lọ sí kódò lọ sí sẹ́mẹ̀ ẹ̀rí ọlọ́run pè lẹ́rú ẹ̀. àlùkò sálá wa sọ fáwọn àlè ń bọ̀ yìí pé.

nítorí pé Allah tabaraka wa ta'ala wasafa nabiyahu sallallahu alayhi wa ha bi annahu abdu yaani bi ubudiyyati Allah inú ròyìn tó fi ya anabi ní pé ẹni tí ń sin lọ́wọ́ ẹ̀rí àwa nígbà nẹ́bí kọjá fún yẹn débi kí àwa gbé òun náà sípò ẹni tá a máa sìn. wọ́n yí pé bàbá ti ń pe ọlọ́run bàbá tún máa pa ànẹ́bì ìpè ya Rasulullah ànẹ́bì ya Rasulullah Muhammad ah, ah. ọlọ́run lèyẹn máa ń pè èèyàn kí ń pa ànẹ́bì ẹ̀rí a gbọ́dọ̀ gbé kọjá àpò ẹ̀ tọ́lọ́run bá gbé ẹ̀rí tá a wà lórí eléyìí a ṣe gò lónìí lẹ́ẹ̀kẹ́ náà àtúgbọ́dọ̀ ṣe jàfá àlìjàfá òun náà ní ká títí fa ká má lè fi yaani allah nukirra risala li muhammadin sallallahu alayhi wa sallam ká má fi ìjójì sẹ́rin lẹ̀ fa nàbí ìgọ̀sá nàbí nìyẹn wọ́n fi hàn wípé àní ṣe golo àdẹ̀ní ṣe jàfà golo òun ni ká gbà nẹ́bí lékèké ni manzila àròdìyà ká gbé kó nípò kọjẹ́rú ọlọ́run lọ sípò mi débi bá tún máa pè òun náà bá ti ń pọ̀ lọ́wọ́. àtún ní ṣe jàpá pẹ̀lú wá ní nǹkan èso jíṣẹ́ báwọn kan ṣe gọ̀ nínú àwọn sọ̀rọ̀kẹ́ dọ́ọ̀lá tó máa ń wẹ̀kẹ̀wẹ̀kẹ̀ nípa nẹ́bí sallallahu alaihi wasallam. só nípa bẹ́ẹ̀ afáàní ẹ̀ wá tẹ́tí sí ntápá kan wọ́n sọ ni ẹ̀rí wọ́n ń pè ní bùsẹ̀rí ọkọ̀ bùrìdà Muhammad Busairi ẹ̀rí wọ́n ní ẹ̀tẹ́ mu ẹ̀tẹ́ àbí bẹ́ẹ̀ tí ọba sì mú wọ́n pè ní gbonẹ́sà ká ẹ̀sẹ̀ yẹn sá dé mọ́lẹ̀ kò lè dìde oríṣi wọn máa ń sọ ṣé ọba bẹ̀rẹ̀ sí ní ṣe mọ́tíhù ànẹ́bí bẹ̀rẹ̀ sí ní yìn inú àwọn yìn tó wá fún náà ni pé. أني دع ما دعته نصارى في نبيهم ألوين دع ما دعته نصارى في نبيهم واحكم بما شئت مدحا فيه واحتكمي واحكم بما شئت مدحا فيه واحتكمي وانظر إلى ذاته ما شئت من شرف انظر إلى ذاته ما شئت من شرف وانظر إلى قدره ما شئت من عظم وانظر إلى قدره ما شئت من عظم فإن فل رسول الله ليس له فإن فل رسول الله ليس له حد فيعرض عنه nẹ́ẹ̀sì kùnbì fami. àdúgbò yóò rọrùn àníwò nẹ́ẹ̀sì kùnbì fami. ó ní dáhùn dáhùn ti hùn sọ̀rọ̀ fi nàbí yìí. ìhun táwọn ọkùnrin yóò ń sọ ń pa nẹ́bí wọn ìwọ pàtì ń tiẹ̀. wàhùn bímọ ṣe ìtàmọ́dì hàn ìhì wàhtẹ́kìmì. ó ní ṣèdájọ́ ìhun tó bá wù ọ́ tó bá fẹ́ fi yàn nẹ́bí ẹ̀ ló tú wálẹ̀ máa wí wọ́n bá wù ọ́ ó fi sẹ́yìn bá nẹ́bí bí asọ́jú rẹ̀ nìyẹn sọkúsọ rẹ̀. wọ́n ní wàǹdúró ìlànà àti ìmọ̀ sísà mi sàròfin ni wọ́n bá wù ọ́ nínú ìfitì pàṣà rẹ̀ wọ́n ń gbogbo ìlànà kọ́dírì ìmọ̀ sísà mi náà ìdọ́mi títóbi yóò tọ́ ọ bá fẹ́ lọ́ọ́ fi tiwọn tọ́ bá wù ọ́ nínú nínú àpọ́nlé rẹ̀ wọ́n ní fàáyín náà fàlà rọ̀sọ́lẹ̀ ńlá ayé láyé sàlàhù torí ọlá tí ń bẹ fòjì sí ọlọ́run kò sí fọ́lá yẹn hajjol ọ̀sá àlàfo tẹ̀lé wọ́n bẹ̀rẹ̀ ọ̀yọ́ rìbò ànihu náà fi kò mbì fami débi pé ti ń fẹnu sọ̀rọ̀ àlè sọ tani ọ̀wá padà sọ. ó ti bẹ̀rẹ̀ ọwọ́ ni làwọn ẹ̀sà bá ti kọ́ ti rọ̀ àyà tó hó ìzànẹ́ ó ní sábà wọ àwọn àrísàmì ara nẹ́bí bó ṣe tóbi tó. tábà lọ fi tíyìn rẹ áhìyà sùúrù ó ní orúkọ rẹ̀ ó sì máa jí eegun ti ń bẹ nínú sàárè ẹ̀rí pé dójú ẹ̀. ó wá sí wí àwọn nǹkan yẹn lọ ọ̀dà ọ̀làǹdẹ̀ ọdà bí òrùn ànábì bí òrùn tí máa ń hẹ̀ sójú méjèèjì ní ní ẹ bá padà kọjú dá báyìí ojú èèyàn òkú rẹ pẹ wọn làá fà wá awé kìíní ẹ títí ọwì títí fa ọba tún kọrin yẹn dójú ẹ wọn ni fọmọ bílágólẹ ẹlẹmi fíhi anahu basharun ọyẹwì. àmọ́ bílágólẹ ẹlẹmi fíhi anabi. أنه بشر أنه بشر وأنه خير خلق الله كلهم وأنه أنه بس ما كم أقول وأنه خير خلق الله كلهم وأنه خير خلق الله كلهم gbogbo àwọn tábà ti kí ọmọ fúlàgọlẹ àìlèmí fi hi anahu bàṣàrún gbogbo àwọn oníkéwú ọyẹ jáwé. wà anahu khairu khalike láàyè kò lè hí mi. wọ́n ní fọmọ́ fúlàgọlẹ àìlèmí fi ó nípa àpín ìmọ̀lára nẹ́bì ní kó tó kí ló tún lọ jẹ́ yẹn sí wọn nígbà tó wá débẹ̀ yẹn tí òsì mọ ohun tí ó fi parí ẹ̀ nìyẹn wọn bá lánàbí bá parí ẹ̀ ní wàá nà ó khairu khalqillah fún méjì òkè àti fànàbí nǹkan khairu khalqillah mo ló lóore ní gbogbo ẹ̀dán ọlọ́run yẹn yẹn hmm. ó soríṣi wọn ni wọn kó lọ ayé ni àtàrọ̀sọ kí rọ mú bì ha wọn kó lọ ayé àtà rùsùlù ní kìrọ mùbíhà ọ̀yẹ̀jáwé. rùsùlù ní kìrọ mùbíhà fa iná mọ̀ ń tasọ̀ láti mi nù rí i bí i mọ́. fa iná mọ̀ ń tasọ̀ láti mi nù rí i bí i mọ́. ó ní wọ́kúlò àyè gbogbo àrísàmì. ó ṣe wí pé àwọn òjíṣẹ́ alápọ̀nlé mú wá ó nínú mọ́lẹ́ ànábì wọn ti mú tẹ̀rí pọ́ bẹ̀rẹ̀ ọlọ́run yí ànábì lọ náà ni o gbọ́ tún yóò tún lọ wọ́n ní fàyínàwó sàmùsù fàdílìn hómùkàwá kíbùhá ọ̀yẹ̀jáwé sàmùsù fàdílìn hómùkàwá kíbùhá yòdìhírí nà àníwá rọ̀ ha lè nà sí fi ń dọ́là mi. yòdìhírínà àníwárọ̀ ha lè nà sí fi sùlámì. yòdìhírínà àníwárọ̀ ha lè nà sí fi sùlámì. ó ní fa ìnáwó ṣàmùsùn fàdílì ó ní sẹ́ra nàbí yẹn òrùn ọ̀la ni hum kawakibu ha wọ́n ti sẹ́ wá láwọn ànábì yòókù táǹrẹ́ ní gbogbo eléyìí ti ń sè tó ti pa ànábì yẹn sọ̀rọ̀ títí pa a ó ní kẹ́nikẹ́ni kẹ́ máa wí jáde lẹ́nu wípé òun lọ́la ju inú sùgbọ́n ní mọ̀ tá a lọ sáárín ní gbogbo eléyìí ti wí ó ní sẹ́yìn ránẹ́bí ó lóorùn ọ̀la ni ó wá ní sẹ́yìn ráwọn ànẹ́bí yòókù kàwáàkíbù làwọn àwọn ọ̀ràwọ̀ ńlá planẹ̀tì àbíkílẹ̀ máa ń pè é ká sọ fún sùpá é ká sọ pé ẹ́ kílẹ̀ pé tọ̀. bí kí sọ pé a ayé kan ọ̀kan ló sùpá mẹ́ta ọ̀kan ní kínní àwọn nǹkan tó ń pè ń kàwá kíbu nìyí ni òun gbẹ gbogbo wọn. wọ́n wá nẹ́bí nìyẹn ta lọ́rin sọ ẹ̀yìnlẹ̀ ẹ má tẹ̀sà láàrin àwọn ànẹ́bí ọlọ́run ó ṣe ó ti ń dàrú mọ́ lọ́wọ́ ọwọ́ hírínà àníwá oòrùn tánẹ́bì jẹ́ yẹn ah. àádọ́ rẹ̀ ní àwọn tí wọ́n jẹ́ káwa kíbu yẹn ti ń gbà mọ́lẹ̀ kékeré ó yá wa náà kò ṣùpá níbo ni ó ti mú wọlé ara oòrùn ni àwọn òsì yìnyẹn wọn á sẹ̀ máa fi mọ́lẹ̀ wọn hẹ̀ sáwọn èèyàn fi dọ́là mi nínú òkùnkùn ẹ̀rí pọ́nà rẹ̀ ti ń jì díẹ̀díẹ̀ ọwọ́ aṣọ lọ títí fa lórí pé ń ròyìn ànẹ́bí. ó sorí sí ọsọ gbogbo ó sì sìnrìn àjò Isra wal Miraj àwọn ogun tọ́jà bá nẹ́bí ṣe ń tọrẹ ọsọ gbogbo ẹ lọ wọ́n ṣàwí oríṣiríṣi owó oríṣiríṣi láwọn nǹkan tó pọ̀ ó sì jagun tó ṣẹ́gun ẹ̀rí ọba tún lọ títí fá ẹ̀sùn gbé òun ní àwọn tọrẹ gbafẹ́ lónìí ó ní khadamtuhu bimadihin asekilu bihi ọ̀yà. khadamtuhu bimadihin asekilu bihi. zunuba umurin mọ̀dọ́ fi ṣíìrì wálé xidami. zunuba umurin mọ̀dọ́ fi ṣíìrì wálé xidami. khadamtuhu bimadihin asekilu bihi. khadamtuhu. Zunuba ọmọrí mọ̀dọ́ hmm. fi ṣí ìrí wa lè fi dá mi. Zunuba ọmọrí mọ̀dọ́ fi ṣí ìrí wa lè fi dá mi. Ó ní kàdámtò òbí mọ̀dé yìí. Mo wá yan nẹ́bí pẹ̀lú mọ́bíhù. Astẹ̀kílù bíi tẹ́lẹ̀ kó ti bẹ̀rẹ̀ wẹ́kẹ́wẹ́kan. Ẹyin tí mo gbé fún yìí mò fi ń wá àforíjì àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ àwọn ọjọ́ ayé mi ìṣẹ́yìnrì níbi àwọn orin tí ìtì máa ń kan wàlíkídàmì àti ìṣebọ̀ yìí fi àwọn míì tí mo ti ṣe <laughs> ẹ̀rí kọ́ lágbára nígbà wáyé ó tún wí wẹ́rẹ̀wẹ́rẹ̀ yẹn lọ ó tún wí lọ ó tún wí lọ ó ní. Ah, fa ìnẹ̀lì zimmatan mìnìhú bí tẹ̀símíyàtì ọ̀yẹ̀jáwì. fa ìnẹ̀lì zimmatan mìnìhú bí tẹ̀símíyàtì muhammadan wàhùwà áwùfà kálíkì bí zimami. muhammadan wàhùwà áwùfà kálíkì bí zimami. ó ní zimmatan mìnìhú ó ní mo ti ní àlùkáwà ní lọ́dọ̀ ànẹ́bí pẹ̀lú pé àjọ ń gé kọ̀ọ̀kan náà torí Muhammadu lò torí àwọn fàlìkálíkì lànẹ́bí òun ló fi ń pé jù nínú ẹ̀dá lẹ́ni tó ṣe pé yín máa ń pàlùkà ẹ̀dá kù ńbọ lànẹ́bí ti sàdéhùn pé nítorí kọjá Muhammadu yọ̀ọ́ra kò rí jẹ́sẹ̀ hmm. ẹ wá rí ọ wá bá kẹtẹkẹtẹ yìí lójú ẹ o ọlọ́run yín ànẹ́bí ni o ẹ tún farabalẹ̀ gbé wọn náà o náà mo fi la gbafẹ́ lónìí. ìlàmútẹ̀kùn fi mọ̀ á di áhìdàn bíyẹ̀dì. ìlàmútẹ̀kùn fi mọ̀ á di áhìdàn bíyẹ̀dì. fàdìlán wà ìlà fọ̀kúl yà zá látàlí kọ̀dámi. fàdìlán wà ìlà fọ̀kúl yà zá látàlí kọ̀dámi. ọ̀yà ìlàmútẹ̀kùn fi mọ̀ á di áhìdàn bíyẹ̀dì. ìyàwó ẹ̀kọ́ sí wàhálì áhìdàn bíyẹ̀dì. fàdìlà ń wà ilá fọ̀kúl yàzá látàlí kọ̀dámi. fàdìlà gbàdí kí àjọ yọ̀ lẹ́nu wa. ó ní ẹ̀ ń lọ́mùtẹ́kùn fíìmù àádì tọ́ba di lọ́rùn fáànẹ́bí ọ̀bẹ gbáhùn lọ́wọ́ mú báyìí níyàn nẹ́bí náà nìyí o tí ọ̀bẹ lè gbọ́wọ́ ọwọ́ òun mú báyìí fàlàn nítọ́lá tí ọ̀bẹ ti gbọ́wọ́ òun mú kó fi ṣe ọlá fóun pé tó ẹni tí ń kọrin yìn mí nìyí ẹ̀yà sọ fún pé yá zálà tàlíkọ́dà mi mo pè wọ́n tẹ́sẹ̀ rẹ ti bọ́ kòtò yìí. Hmm. subhanallah ọwọ́ ayé gbogbo wíkú yìí lọ ó yẹ kú yìí lọ ẹ̀dùn wílé náà ó ní ya akíra mọ lè kálíkì mọ́ lè mọ́ ní àlò rúbì hí. ya akira mọ lè kálíkì mọ́ lè mọ́ ní àlò rúbì hí. ya akíra mọ lè kálíkì. siwaka ìndàkòló lele àdìsí lè àmìmí. siwaka ìndàkòló lele àdìsí lè àmìmí. ọwọ́ àgọ́ yìí pé yá akérò mọ́lẹ́kálíkì. ẹ̀rí pé ìyìn yìí ti ń kọjá abẹ́ báyìí. mo pè wọ́n tó fi ń lápọ́nlé jù nu gbogbo ẹ̀dá. mọ́ọ́lí mọ́ni àlùsùn bìyí ọ̀sẹ́nì kankan fún mi ti ń mà tún so pọ̀ mọ́. ẹni pé ìwíkúwe lè wá alágbára ju gbé ìdáǹgbá e láti láti sàlẹ̀ lọ olóhùn yín ànẹ́bì o mo lè so mọ́mọ́ ọ̀sẹ́ni tí ń dìrọ̀ mọ́mọ́ tiwáàkà yàtọ̀ sí ìdí ànẹ́bì ẹ̀rí kó dójú ẹ dákun kí larákùnrin yìí o ọlọ́hun yìí ànẹ́bì ni o ó ní mo pè ọ́ tọ́ kò tiẹ̀ sí fún mi ẹni tí màá ṣe kí ni o tí màá so mọ́ tí ń dìrọ̀ mọ́ tiwaka yàtọ̀ sí ìrẹ́ ànẹ́bì ẹ̀yìndà hulúlì lè hádì sílé àmìmì nígbà tí ṣẹlẹ̀ gbé fẹ́ bá ń ṣẹlẹ̀ síyàn ìṣẹ̀lẹ̀ báyìí kékeré ọ̀sẹ̀ ni mo lè dìrọ̀ mọ́ jù wọ́n wẹ́rẹ̀wẹ́rẹ́ tá a fà yìí wí tí ẹ burú jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́lọ̀. tábà ti dání ìdàlà tábà kọ́ ọmọ kéwú ní Boridae dà yìí akọ nítorí kò lè gbọ́ lọ́rọ́ ni kò sáǹfààní kẹ̀kẹ́ mẹ́. èèyàn kàn fi àwọn ṣíríkù ni. àwọn ẹlẹ́bọ ọlọ́run mú ròyìn wá ní sọ́tìlà nkẹ́bùt. ìfẹ̀wá ìdá rọ́kìbù dàwọ̀ dín. tí wọ́n bá gun ọkọ̀ ojú omi kátẹ́gùn bẹ̀rẹ̀ sí ní dàlámù tọ́fẹ́ yẹn fẹ́ dànù. wọn á ké sọ́lọ́run ìpè ọlọ́run làwa ó àti síríkù àwọn ẹlẹ́bọ ó tún wà mùkàfàfù báyìí àká nìjíríkì àádárọ́jù jẹ́bọ́ ọdẹ léyìí lọ torí àsìkò sọ̀rọ̀ gẹ́ ló ń sọ pé yá kíra mẹ́lẹ́ kálíkì ìwọ́tọ̀ lápọ̀lẹ́jù nu gbogbo ẹ̀dá máa lé rẹ́ni àlóhùn bíhì. ọ̀sẹ́ni tí màá dìrọ̀ mọ́ ìwáàkà yàtọ̀ sí ẹ yàtọ̀ sí rẹ̀ ìndà olólèlè sílẹ̀ àmìmì nígbà tí ṣẹlẹ̀ tí máa ń kó ni sí yọ́yọ́ téèyàn nílé yọ́ ń bẹ̀ ẹ dákun gbọ́ wá fẹlẹ́ yìí ti ànẹ́bí kí ló sẹ́kùn ọba dẹ́dà. ọlọ́run fẹ́ yin فإن من جودك الدنيا وضرتها فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم ẹ̀rí pé léyìí tún lágbára wọ́n ní fàyín nàmi jùdìkà nínú ọ̀rẹ́ rẹ̀ ànábì òun ni gbogbo ayé yìí wà tẹ́rí kó yìí. gbọ́dọ̀ rọ́ta hà àti orogun ayé kí lorogún ayé àlìkíyàmọ̀ tún nìyẹn o tẹ̀lé bó ti ń sìn ọ̀fẹ́ yẹn ànẹ́bí náà ló báyìí o ń ju díkà nínú kíni o nínú ọ̀rẹ́ rẹ̀ ànẹ́bí àdúnyá ayé àwọn ni tìyàwó máa ń wí yẹn ẹ̀rí. wòmí ni wọn ló mí ká àti pé nù mọ̀ rẹ̀ ànẹ́bì ilmọ̀ lọ́hìn wà lè kọ́lá mi òun ni mọ́ lọ́hìn àti kọ́lá mi wá tẹ́rí pósì kí ló wá kù fọ́lọ́ wọn. ó ṣe yí pé eléyẹn ni wọn táwọn sọsílám tó gbà lérò pẹ̀lú hadith afáwa Umaru ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa arda ó fi sọ́nù hadith yẹn pé òjíṣẹ́ ọlọ́run ní látòtòrónì ẹ má pọn mi bóró kàmá afẹ́rọ́ ti nẹ̀sọ́rọ̀ ní Mariam gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yóò ṣe pọ́n ọmọ Mariam ìyá Ìsá wọ́n pè lọ́lọ́hùn wọ́n pè lọ́mọ ọlọ́hùn ìnáma ana abdu dádájú ẹrú lèmi ṣe ẹrú sí ọlọ́hùn ni mí ẹ sọ pé abdullahi wa rasuluhu tẹ bá fẹ́ pèmí ẹ pèmí lẹ́rú ọlọ́hùn ẹ sì pèmí lójúṣe rẹ̀. ìyẹn ní òjò yé wa yí pé kò sí gòlò kò dẹ̀ sí jàfà ẹ̀kọ́ méjèèjì wọn lọ́mọ aláṣọra fún aṣọra fún kíni ọ àlẹ́gòló àdẹ̀sọra fún kíni ọ àlẹ́jàfà àníṣàṣejù pẹ̀lú yí pé gbé ànẹ́bì kọjá ipò tọ́lọ̀ gbé àdẹ̀sí tí wàá ní ṣe ya àníyàn ìyá nẹ́bí débi wàá sọ pé kí n sòjíṣẹ́ àtún àkọ́rọ̀ tàbá àkọ́rọ̀ ọ̀hún wo dé ìyá ìfàkèké ike ànẹ́bí ẹni tí ń sin lọ́hùn àkọ́rọ̀ rìsáàlà ike ní ṣe eléyìí jẹ́ hadith kan wọ́n ní tẹ́ arákùnrin yìí ṣe bù fẹ́rì tó ṣe yí pé ẹni tí bá ti ń kọ́ táwọn hídùn ti pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó sáré dáhùn yìí pé ìbàjẹ́ ni. irú ẹ̀ pọ̀ táwọn èèyàn ń pè ní ànàṣídì dìí ní ìyá báyìí wọ́n á lórin ẹ̀sìn ni. Hmm. òun lọ́fà nínú anisọ̀sẹ́lá ṣe kọ̀ nípa wípé ẹ̀yìn tó lẹ́tọ̀ gan ànábì òní ká fi yin mu nítorí ká fi má lọ kó sínú ẹ̀yìn tí ò lẹ́tọ̀ọ́ wọ́n lé lẹ́yìn àmà clear sí wa yíká sọ̀sẹ́lám ìtẹ́ríba rẹ̀ dójú ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdíìsì ṣe kíni o ó ṣe ń tọ́ka sí i. tọ́ wọ́n ní o tí ó fi yé wa náà ni pé bó ṣe wígbó lóyún pé innama ana abd ẹrú ni mí. bí ẹni ká sọ̀sẹ́lá wọ́n ló mú ọ̀rọ̀ yẹn wá ní kíni o makhrajal jawabi an su'al ní mo wá bíi pé ó mẹ́sìn ìdáhùn kan wá wọ́n da bí ipáwọn kan ti bí anabi léèrè pé ẹ mọ́tà nàkúlù fi màdìhíkà ya Rasulullah nígbà tó ní ká máa yìn ọ̀bọ̀rọ̀ ọ̀dà tá a bá fẹ́ yìn ọ̀bọ̀ láti máa wí bí ipá anabi ti mísìn rẹ̀ wá ló sọ pé olú Abdullahi wa Rasuluhu tẹ́ bá fẹ́ pèmí ẹ pèmí ní Abdullahi kẹ́ pèmí ní kíni o òjíṣẹ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ wí nǹkan tó pé kò sí èméjì ń bẹ́ẹ̀ nínú sẹ̀rí àyè pé mo gbà ròyìn pẹ̀lú ẹ̀ wọ́n látẹ̀ sí ìdùn alẹ́ ẹ má fi lé sí. bó wá ní àwọn èèyàn wà táàrin apá kan àwọn mùsùlùmí léni gẹ́gẹ́ bá àwọn afáwà ti sọ wọ́n mọ̀lúdì ó yẹ pa àmọ́ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ẹ̀rí ebi kan wọn máa ní ànábì ní àkọ́kọ́ ẹ̀dá jìbìrìlù òun lọ jẹ́ bíi kádìmù rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ látàlẹ ìsàrà gbogbo àwọn ẹrẹ̀wẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìyìn ìbàjẹ́ sheikh al-Albani rahimahullah ta'ala wọn ni fa'tabiru ya ulil absar àwọn àtàbà lójú inú ẹ jẹ́ ká wòye o èrègbè ni o tó gbogbo tó bá láwọn fẹ́ẹ́ ṣe mọlúdì kò sí nǹkan tó máa wáyé ńbẹ̀ wọn yin ànábì láyìn ìbàjẹ́ àwọn àyìnbóró tó lágbára òsínbó ẹni lọ́wọ́ ẹ̀kúnlẹ̀ fún bàbá nítorí kẹ́lẹ́ kúnlẹ̀ fún ẹ̀kúnlẹ̀ fáwọn bàbá ó ń tọrọ ọ̀kúnlẹ̀ ni ní àgbà pé ìkúnlẹ̀ ọ̀tọ̀nẹ̀ ìrùkọ́ ọ̀tọ̀nẹ̀ ọlọ́run la máa ń fi kúnkúnlẹ̀ nítorí kẹ́lẹ́ ọ̀tọ̀nẹ̀ ìdọ̀bálẹ̀ ọ̀tọ̀nẹ̀ fẹ́ dání yẹn kan ọlọ́run ló ní ìfaragbolẹ̀ fún ẹ̀kẹ́ ẹ̀yìn ẹ̀kún bàbá lẹ̀ ẹ̀kúnlẹ̀ fún bàbá lórí kán lè kúnlẹ̀ fún ẹ gbẹ́ngbẹ́ àwọn ṣe mọ̀lúdì yẹn títí fá wọ́n padà ń ṣe mọ̀lúdì àwọn ṣèkù báyìí àwọn ṣèyọ̀ wọ́n ṣe mọ̀lúdì wọn kódà títí sì sin táwa yìí àwọn mọ̀lúdì mi wọ́n bá sẹ̀ parí ń gbà rọmọdán wọ́n bá ti bẹ̀rẹ̀ láti ọ̀bẹ̀ làwà lọ́wọ́ bá lọ sí rọmọdán máa fi wọlé oríṣi mọ̀lúdì wọn á sì wọ́n bá ṣe ti nìyáàsì wọ́n sì tọmọ nìyáàsì wọ́n sì gbogbo ẹ̀ ẹ̀rí. àníṣòṣẹ́lá ni láàtún ti rú ni ẹ má yìn mí ẹ má yìn mí ó ṣe pé ó ti wà nù súnà pé tábà rẹ ni tó lọ yin èèyàn kan nítorí wà nù súnà ni ká ṣe kíni fún un ẹ wọn yé pẹ̀sí lójú rẹ yẹn súnà ẹ̀bẹ̀ nìyẹn ẹ dá pẹ̀sí lójú ní ẹ bá tiẹ̀ rẹ nìkan tí yẹn rí i pé kò sí tàbí ṣùgbọ́n àfi káyìn ní ọba tí yẹn bá hà àfi kóyìn ọ̀ká lè gbé àfa kan wá ní ìsìtọ́jú àfa súnà nú ẹ̀sìn náà ní ká pa àwọn àfa wálé ọ̀rẹ́ àwọn afá àwọn fẹ́ bá a sọ̀rọ̀ báyìí a sì bẹ́ẹ̀ báyìí àwọn afá àwọn bá a sọ̀rọ̀ afá ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ irọ́ tó a àwọn bàbá wa yìí tó nínú àgbàlagbà tá a mọ̀ wọ́n nínú súnẹ̀ àbí bí wọ́n dó déédéé tó ọlọ́run rí wọn jù wá lọ ìròyìn ẹ̀ náà ti tó nínú nǹkan táwa sì ń rí arí pé wọ́n dúró déédéé nú ẹ̀sìn ìwọ bá a sì ń rí wọn mọ́lọ́n mọ́ ọ̀jọ̀ àlọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. iná ló ti wà nù hadith yẹn pé wáyé pé kò sí tàbí ṣùgbọ́n mo ti yàn sọ yìí pé ahsabu kada mo lérò rẹ̀ sí báyìí wallahu hasibu ọlọ́run mọ̀ ojú mi lọ wala nuzaki ahadan ala kì í ṣe pé pé ẹnìkan da lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mẹ́rin ọ̀dà tọ́wọ́ wà nù ayé àgbẹ̀ wà látún sẹ́kù àǹfùsàhùn wà àìlẹ́mú ìmọ̀ni tàkà ẹ má fọ̀rọ̀ ayé mọ́ ọlọ́run lọ́mọ ẹni tó páyà òun ní bí máa ń dùn wá báwọn míì tó máa máa lọ báwọn àfáà àti ìwọ̀n tó déédéé nú ẹ̀sìn ó lè ní kọ́ bóun bẹ̀ lọ́run ìwọ́ gẹ́dẹ̀ dá lọ́dọ̀ lọ́run jù lọ bóyá sáhírù lòun ìwọ òde sí ìwọ ẹsẹ síhírù ń tiẹ̀ ọ̀gìn pinna èso lóògùn lẹ́bọ̀ lóògùn àwọn ẹlẹ́bọ lóògùn àfà ìwọ ò kì í ṣe kankan ń bẹ̀ àwọn atún wa lọ bá lẹ́bọ lóògùn pé ẹ̀yin náà lá ní kẹ kẹ bẹ lọ́wọ́ ẹ̀yin ẹni ọlọ́run bóò ló ti mọ̀ pẹ́ nu ọlọ́run. ṣé téèyàn bá jẹ́ kápẹ́ńtà kò lè jẹ́ ni ọlọ́run àbí ọjẹ́ mọ́lémọ́lé ọjà lásòkè àbọ̀jẹ́ sísà fi ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí ò lè jẹ́ ni ọlọ́run àbójú ní sí ọwọ́ mi àbọ̀jọ́ lọ́jà ó lè jẹ́ ni ọlọ́run ọlọ́sọ pé ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun. àwọn ẹni tó jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ wòlíì ọlọ́run tó ń jáyàn fẹ́ ọlọ́run kò sí ìpayà fún ọmọ òdẹ ní banújẹ́. àwọn wo làwọn ẹni ọlọ́run ní alladhina amanu wa kanu yattaqun òun làwọn tó nígbàgbọ́ tó dẹ̀ sì ń payà wọn nígbàgbọ́ sọlọ́run ní àti gbogbo ohun tó rò mọ́ abáníkàtúyẹ̀wò àníkò ń bẹ̀ mọ́ lónìí wọ́n dẹ̀ sì payà ṣé ọlọ́run wọn ń ṣe má ṣe ọlọ́run wọn pa tì bóyá kò yẹn gan ni wọ́n wà èyí tó wáá tóun tún jẹ́ sáhírù ẹgbẹ́ ẹlẹ́bọ ni a tún òògùn àwọn bí irú àdánwò tó tún tó tó tó tún ṣẹlẹ̀ ń lu wa báyìí ó sì máa dùn ká ìlú gòkè ń káwọn ológun wọ̀lú ẹgbẹ́ tí wọ́n bá sì ti wọ̀lú báyìí wọ́n wọ̀lú tàlùjọ̀nú tàlùjọ̀nú ni àwọn àti sábà wípé ó àwọn èèyàn yí lọ́tún lọ́sí kò sí ní máa yí ẹ gbogbo àwọn àfáà tó ń ṣerú kí ojoojúmọ́ wọ́n ń ru ẹni tí wẹ́rẹ̀ wẹ́rẹ̀ wá lọ sọ́dọ̀ wọn ọ̀fẹ́ ìsíjọ́ tó ń rù lọ gbogbo àwọn tá ló ń ṣe tó ń sòrò tó ń ṣe gún tó ń ṣe gbogbo ẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n máa ń ká àwọn àlòjọ̀nú wa ẹ̀tì àwọn lẹ́bọ̀lógún ó gbogbo ẹlòmíì máa ṣe àwọn àlòjọ̀nú tó lágbára aṣẹ́ wọn wá kẹrin ọlọ́ọ̀lọ́run ló ń ṣẹ́ wọn wá báyìí ń sìn ẹ̀rí wọ́n tún wá kó àwọn bí kéèyàn máa polówó ẹ̀kọ́ àbígi kéèyàn léegi lẹ̀ ìpè tó ó ń dé níyì o àlùwò ni òkà àlùwò ẹni ọba nídìí ẹ eléyìí òkà tó fi robin bá sùn ẹni ọba fẹ ẹ eléyìí bàbá rọkàlá nílò ń bí báyìí rẹ <laughs> ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ aṣọ pé ń pọ́n bí <laughs> dáadáa wá lélẹ̀ yẹn oríire ni àwọn orí burúkú ọlọ́run ní ọkọ̀ ọ̀la ayọ́fẹ́lẹ́ fún sáà irú àìsàn àjà ẹlòmíràn ọba tó ti rí irú gbogbo náà á máa gbọ̀n kíjokíjo báyìí ni á máa bẹ̀rù. ẹni tó bá jẹ́ àlùmọ̀wáhìdù tó dúró déédéé tó bá wà níwájú wọn gbogbo nǹkan ilé ayé wọn sọ pé ń sà wọ́n máa bẹ̀rù ẹni. wọ́n mú olè fẹ́mi wò rìn lẹ̀ sọ́lọ̀ gbogbo anẹ́ẹ̀ni ìyá ulẹ̀ wà náà kọ́lọ́wọ́ ọba àlejò ọlọ́sàánú wa. ogun lọ́lọ́run wa tábà máa parọ́ lógún ogun ni ogun. Ah alùpùpù mọ fi ṣe ń dọ́gbọ́n sí nǹkan rẹ̀ mo sá ti gbọ́ mo ti gbọ́ o mo ti gbọ́ gbọ́ ohun tẹ́ wí ah o ti yé mi alátìsí ni ó mà ti ṣe rẹ̀. wọn á kó àwọn security tẹ̀lé wọn wọn bá táyẹn bọ̀ tí wọ́n fẹ́ máa jalè ni tọ́tà òfin ní wọlé wọn bá táyẹn ládàá tọ́fẹ́ lọ́ọ́ jà ni ọ̀dẹ̀ sì tí ìbọn sásìkò jì àbọ̀ bá sì bọ́ sásìkò jìhádì ṣé oró náà ní ká fi yọ oró ni nígbà táwọn ibi ṣe jìhádì ń jọ kínní àná ṣé sí hírù wọn fi lọ sójú ogun kò kí ń sógun wọn fi lọ sójú ogun ìnẹ́mà bíi kíni o bíi ìmán ìgbàgbọ́ ló gbé lọ́ba ìgbàgbọ́ ni ẹ̀rí ẹ̀wé mọ́ tó ṣẹlẹ̀ ní gásọ́ọ̀tù bá dèrè ni kódà báwọn kèfèrí bá mú mùsùlùmí ẹyọ kan déyàn mẹ́ta dìrọ̀ mọ́ déyàn sì lè lágbára tó bẹ́ẹ̀nìkan bá fa ẹsẹ̀ àbẹ̀rọ ẹnìkan fa pa ẹnìkan fa ọrùn ọyẹkẹ lómi ọyẹkẹ nìyẹn kí sèṣì yọ orí kó yí padà àti bó ti lágbára tó ẹ wá wàrà tọ́lọ́wọ́n wà lè gbàlá dà wọ́n lè sì jà wọ́n sì ṣẹ́gun wọ́n pa kèfèrí àádọ́rin wọ́n tún ká àádọ́rin lẹ́rú ẹ̀rí kó gbọ́n wọn ti fẹ́ yanjú tán nínú àwọn bíi one thousand tí wọ́n lọ àwọn mùsùlùmí sì lọ bí ọgọ́rùn-ún mẹ́ta péré bil iman la bil adad wala bil adad kìí ṣe pẹ̀lú nǹkan kìí dẹ̀ ṣe pẹ̀lú nǹkan ẹ̀jà innama bit taqwa wa bil iman. àmọ́ àlọ́ tó ayé àfihàn àìdó lahum mastata'tum min pé ẹni agbára ni anẹ́kìlá tó fi dọ̀lẹ̀ mọ̀ ọ̀mọ́ nígbà ọlọ́run ti ẹ̀ ti ṣe ànẹ́bì ti mọ̀ ọlọ́run ti fi hàn pé yóò rújú torí kìí ṣe pé gbogbo àwọn ọ̀rọ̀ ní òṣùlù náà lọ́ máa fi sọ̀rọ̀ káàkiri o pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o omi ń bẹ tí ò ní wọlé irú anẹ́kìlá tó rẹ tó fi dọ̀lẹ̀ ọ̀mọ́ ò nílò tún bí àyà ẹ̀wà àìdò láwọn mọ́sítàtà tó ń ní kò wà pípẹ́ palẹ̀mọ́ de àwọn ọ̀tá àwọn ọ̀tá ọlọ́run gbòhùn yòówù tẹ́ ẹ bá ní lágbára gbogbo agbára tẹ́ ẹ bá ní kọ́ bá ṣe àkàràbà àbí òǹdè àbí gbèsùgbèsù à irọ́ o kò sí mẹ́ kí lànà mímí túmọ̀ rẹ̀ ó lóun náà ní rọ́ọ̀mù yìí o. àyẹ̀dò gbogbo àwọn àmọ́kìnù tó lè di skáàlù sí wa lọ́rùn ànẹ́bì ti yanjú ẹ̀kọ́ tó lọ sallallahu alaihi wasallam ike eléyà abẹ́ fi jagun ẹ̀sìn ni káwọ́ pé àwọn olóró yìí à àfẹ́ kí wọ́n máa fi rò mọ́ ọ yẹ bu yẹ pẹ̀. ọyẹ ma ọyẹ máa si ọyẹ mú kúta ọyẹ ẹjù lọ kan mọ́lẹ̀ ọyẹ so kan ah, ha ogun náà lèyẹn tún ogun yín tó dẹ̀gùn bí tẹ́nìkan rí dé lórí dé ẹlòmíì lọ. ogun àwọn lóògùn táwa ti gbọ́ bá a ṣe kéré tó yìí ogun náà wọ́n

àwọn ọba tí wọ́n ká débẹ̀ báyìí wọ́n ti síná kọ́kọ́ nìyẹn kálukọ́ wa bẹ̀rẹ̀ wá nẹ wá nẹ wá nẹ pé wá ní wá ní òkú. kálukọ́ máa ṣe tiẹ̀ lọ gba àwọn afẹ́ bẹ̀rẹ̀ tó di pé kálukọ́ bẹ̀rẹ̀ sí ṣe tiẹ̀ lọ ẹnìyàn ànẹ̀kùn là ń gba àwọn afẹ́ bẹ̀rẹ̀ ànẹ̀kùn là kí ló ń ṣe. abáni orí abáni orí wí náà lórí wí eléyìí ni ò ní ìdáná fún ta kankan abáni ọmọ àlè rí ò lè rí láì sọ ojú ó sì pọ́n bí ẹ̀yẹn náà ni ògùn ní jẹ́bẹ̀ ògùn ọjà sọ bòdì ọkùnrin sì tọkùnrin àfà ọ̀yanilẹ́nu pọ̀ pé kí wọ́n tún wá rán ejò ògùn sí ejò ògùn tí òrejò ní kò sọ fẹ́jọ ejò dún bẹ́ẹ̀ ni. mi náà wá sà ẹni ọ̀rìn ọ̀rìn ọ̀ dáadáa ejò máa sà á ejò tàbí àwọn ejò dẹ́ wọn tí wọ́n bá rẹ́ síra wọn náà ni ìgbẹ́ni wọn bá lóògùn ògùn ni náà ń bò lè pé wọn tó gùn ni àwọn ẹni wọn tún fáagùn lọ bò bí wọn á wà tiẹ̀ kàn. ó ti mọ̀ pé ejò tó sáwìn kì í ṣe pé ejò tí kẹ́ẹ̀ máa ń sáyìn lọ ní oko bóyá nìkan ṣe ń sùn ta ló bínú sáyìn ìṣerú àwọn ejò bẹ́ẹ̀ òde bíi akoro tẹ̀mí rẹ̀ fi bọ́ ọ̀rọ̀ ti mọ nǹkan tó ń gbọ́dọ̀ lò fún nǹkan bẹ́ẹ̀ yín wọ́ lọ kó tó lè ra ẹ̀mí bọ́ ni. a ti rí oògùn wọn padà máa fi ń pa wọn. àwọn afáwa sọ̀rọ̀ ẹnìkan fún wa wọ́n ní wọ́n ń jẹ mọ́mù wọ́n bá ti jẹ́ báyìí rábírábí yóò yọ̀ọ̀tọ̀ fún wọn pé ẹ jẹ́ ń jẹ kínní yìí ẹ jẹ́ ń jẹ́. ẹ ma fẹ̀mí àwọn èèyàn ṣòfò mọ́ ẹ rí pé nǹkan bẹ́ẹ̀. ẹ má àwọn èèyàn ẹ ń kíní yọ tó òun ti gbọ́ o bá tún jẹ̀ mi wọ́n ní ọba tún fọrùn kọ́lẹ̀ yóò tún ẹ ẹ ń kíní ẹ ẹ ẹlẹ́fẹ̀ lápá yẹn ẹ jẹ́ ń jẹ́ kínní yìí kẹ́kẹ́ ń fẹ̀mí àwọn èèyàn ẹgbẹ́wu àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n níyàwó tán lọ́mọ nítorí káàánú. wọ́n nígbà ọ̀kẹ́ tó jẹ ànídàpọ̀ ẹ̀ ọba ní eléyìí tiẹ̀ náwó díẹ̀ níjọ́ tó pé kó tiẹ̀ lásìkò díẹ̀ lásìkò díẹ̀ kó ní ọlọ́ọ̀bí táwọn yòókù lọ òun náà bá kú wọn ni ẹhẹn síbẹ̀ ni ọ̀yà wa jẹ ọjẹ báyìí àwọn náà wá tiẹ̀ kàn àrùn tí kò rí bíríbí lòun náà lóòótọ́ ìfàwọ́ gbogbo àwọn alẹ́ bọ lóògùn ẹ ọjọ́ ṣe pẹ̀lẹ́ ẹlòmíràn máa yín mú bá a ṣe ń wíjà a ti máa ṣe wá àti jẹ lábẹ́lẹ̀ mi wọ́n ti dá wọn lóhùn nígbà wọn jorí sí tán gbogbo kéwù tí wọ́n ń wí nìṣe lásán mo sọ pé ìgbàgbọ́ ni ti bàjẹ́ yẹ́ẹ́yẹ́ yẹ́ẹ́yẹ́ ni. àwọn kan à mo mọ ohun tó lò ẹ bàbá mi ṣe lẹ́bọ̀ lóògùn hmm, àfààní wọn lè máa bá wọn lò dé àmì ọlọ́wọ́n gbà á ọlá kìnnì kan ọmọ tá a wá kó yẹ gbọ́n kì í ṣe lẹ́bọ̀ lóògùn pẹ̀tọ̀ ògùn báyìí la ṣe fọmọ yìí àmì à àmọ́ ohun tó lò torí kò sí gbàgbọ́ bá a ṣe tún yọ olódò tó yìí ni o wọ́n bá tẹ̀ wá rí gbogbo àwọn àfáà sọ pé tí wọ́n bá ti yanu hẹ́ẹ́ báyìí wọ́n máa pọ̀ kéwu ni ọlọ́run lọ́mọ wọn sọ wọ́n làwọn fẹ́ lè sọ pé ah àjà ti gbé wọn àjà ló gbé wọn nígbà àjà gbé wọn tẹ́ wọ́n á sọ wọ́n ní òsín kankan ọ̀sọ̀jú kúrú ibi tí gbàgbọ́ yẹn ti bàjẹ́ dé. lọ́wọ́ àti pé ìnẹ́lẹ́dí àǹtà tẹ́rìjú wọ́tá múlòhù ọ̀yà ìnẹ́lẹ́dí àǹtà tẹ́rìjú wọ́tá múlòhù ọ̀yà jáwé. ìnẹ́lẹ́dí àǹtà tẹ́rìjú wọ́tá múlòhù. ìnẹ́lẹ́dí àǹtà wọ́tá múlòhù minali bari yati misiki noboni misiki ni. minali bari yati misiki noboni. afaali ina lẹni an tatẹni juuhu ẹni tọn rẹ kanyẹ tóni àfikinsa kọrọ mi dọdọ rẹ. tó ti fẹ̀mí mu yóò fẹ́ ẹ̀sà jẹ̀ ń dé bẹ́ẹ̀. Ah. mo ti gbọ́ o mi ò dọ́dọ̀ rẹ o misikinu lòun náà. ibnu miskini tún ni aláìní ọmọ aláìní lábàdẹ sọ wípé fákédò ṣẹyẹ láyọ ọpẹ ẹni tí òní tó lè fún yẹn ìṣesí gbọmọdé lọ àwọn eléyìí tó yìnbó ro bóyá nítorí polóògùn ọrìn júmọ nígbà tó dẹ̀ dúró déédéé ẹnìkan wà lóhun rẹ júmọ alùsùn ni wọn máa gbọn èmi ọsọ gbé àwọn àlàzìkárò sáà ń ṣe ẹ ká máa gbọ́n àní ká dún mọ́ Kùránì sáǹkà àwọn nìyà fìlù dání a máa ṣe sáǹṣe sọlátù wa sáǹṣe sí jàmá ó ń bọ́ sásìkò ẹ̀ sáǹdà mọ̀lẹ́bí pọ̀ sáǹṣe dáadáa síyàwó àtàwọn ọmọ wa wọn á gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ gbogbo nǹkan tí yẹn fi di wòlé ọlọ́run nìyẹn ọ̀pọ̀ pátì ọ̀hún àlàfígbà kí n dọ́dà fáì ń dọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀kúnlẹ̀ fún bàbá nítorí ká ẹ lè kúnlẹ̀ fún ẹjẹ́ àyàn ànẹ́bí kẹ́bí lè wò pé ńgbà ọba ti sọ pé ẹjẹ́ àyàn ànẹ́bí títí yóò ní wọn fẹ́ sọ fún yín lóyún ni pé àlẹ́hùn làmọ́ wàrà sátú làbíyà àwọn àfáǹkọ́ àwọn ni wọ́n ti kíni o ni wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́run ọba òfin ah owó lẹ̀ tí ẹ̀ sì sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ní àwọn àfáàwà yìí náà yẹ ká ti kíni ẹ ká yìn wọn tàbí sọ wípé bọ́bá yìí kò sí tàbí sùn mọ́ àti agbọ́dọ̀ yìí kí àwọn àfa wa táwa ní sànfàní mọ̀ lọ́dọ̀ tí wọ́n tún jẹ́ àfa àfa wọ̀ ọmọ kéwì wọ́n fẹ́ kọ́ ògùn à ń kéwì papọ̀ àwa rí wọn níta ní àfa tó wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ àfa àà ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀bẹ̀yìn nígbà àwọn bàbá yìí tó mẹ́rin tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n sì ní kó yé wọn àti rámì pé wọ́n ń lò lórí bẹ̀rù ọlọ́run ọba nínú ìṣesí tí ń hẹ̀ ta sí wa tó ọlọ́run mọ̀ wọ́n ju wa lọ. táwa ṣe rí wọn sí nìyẹn ló ti wá nù lọ́lọ́run sọ pé la nuzakki àbẹ lèyìn oṣù nínú hadith yẹn pé la nuzakki ahadan ala Allah èsì pàǹ sọ pé nìkan da lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lọ́nà ẹni ọ̀dà ọlọ́run lọ́mọ ẹni ẹnìkan bẹ tí wọ́n ń pè ní ọlọ́run lọ́mọ ẹrú ẹ ọdọ́dọ́ ni. ọlọ́run lọ mẹni ẹ̀ ẹni tí wọ́n ń wò yẹn lọ bí tá a ti lọ nìyẹn ó lè jásí pọ̀ dáa jùlọ. tọ́tọ́ wáyé pé sẹ́ẹ̀ yẹn ni irú àwọn pé sinapu ni wọ́n kọ́kọ́ fi yọnu ní àárọ̀ kùtù hàì tí ó ti pò sùkùsùkù wúwe sí mú rárára gbogbo yòówù tí wọ́n bá ti ní yọ jẹmọ yòówù lè àgbo ọlọ́pàá ẹ̀yìn náà ni wọ́n bá ti fẹ́ jẹmọ pé èèyàn sinapu sí ó ah, ẹni tí wọn wá múra sí kẹkẹ kẹkẹ à ah, àwọn àpá àwọn kìnnì kan ó lè dáa jù lọ alisumara <laughs> nígbà ẹgbẹ̀rún torí bí ànábì kìlọ̀ fáwọn àlùmọ pé láfọfẹrúnì ẹ má pọn mi lápọn bòrò gẹ́gẹ́ báwọn ọkùnrin yóò ti ṣe kíni o bí wọn ti pọn ẹyin sọ ọmọ Mariam aleyhi salatu wa salam bí wọn ti pọn wọn pè ní kíni o wọn pè ní. ọlọ́run wọ́n pè ní ọmọ ọlọ́run hadith ẹlẹ́ẹ̀kejì. عن بن مالك رضي الله عنه أن امرأة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت له إن لي إليك حاجة فقال في أي طريق المدينة في أي طريق طريق المدينة الشيخ أجلس إليك ajlis ilay jawabu sham afáwọn anas malik wọn fẹẹ fún wa ní àpẹẹrẹ lẹ́yìn ọ̀rọ̀ tánẹbí sọ ó tún ṣèṣe ìṣesí ìtẹríba ọ̀rọ̀ ìtẹríba ó fi hàn yípa àmọọmọ ànẹbí ìṣesí ìtẹríba àmọọmọ ọ̀rọ̀ tẹríba ni pé ẹ má yìn mí bòrò báwọn ọkùnrin yóò ṣe yin nàbí ọlá ẹyin sàrin sàlá sàlá wọ́n yẹ láyìn ìgboro wọ́n pè lọ́lọ́run wọ́n tún pè lọ́mọ ọlọ́run ọ̀rọ̀ nìyẹn ẹ kàn pè mí ní ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run. èkejì yìí òun tún fẹ́ sọ fún wa nípa ìṣesí ìtẹríba lára oúnjẹ ọlọ́run sallallahu alayhi wa afáwọn anasọ malik ó ní arábìnrin kan màá sí ní ẹ̀rí arábìnrin yìí wọ́n ní nínú àwọn àǹsọ́rí lọ́wọ́ ó sì wá nù Bukhari wọn ní kódà ọgbọ ọmọ kékeré kan dání alábíàmọ ni. àwọn alọ́ba nàbì sallallahu alayhi wa sallam ọ̀kọ́lá tilẹ̀ ọwọ́ aṣọ fún ànábì pé ìnàlẹ̀ ilayka hajatan wọn máa sì ní bùkátà sí ẹ̀ wọn ní ìdìrẹ́ ànábì o. ànábì wa sọ fún un pé ijlisi fi ayyi tariqatil madinati shi'ti bí ọba wù ọ ni o jókòó sí lórí ẹnu ọ̀nà Madina ajìlẹsẹ eléyìí tọba ti jókòó bẹ́ẹ̀ ń bọ̀ wá bọ̀ ẹ̀rí ṣèṣì ìtẹríba nìyẹn. wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó sì ṣe bẹ́ẹ̀ bí o ti jókòó síbi tó fẹ́ jókòó yẹn anabi lọ́ọ́ bá ń bẹ́ẹ̀. wọ́n lòdìsí ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ìdí pàtàkì yẹn ni wípé kò fẹ́ kẹ́nìkan kan kọ́ tẹ́tí gbọ́ complaint tóbìnrin yẹn ti kí ni tó mú wa káwọn náà lò ṣètì yẹn ṣùgbọ́n má mú wọ yẹ̀wò yàwó yàwó hàn pé inú tó fa àdánwò fún Yínúsà nìyẹn. ṣe àwọn obìnrin kan wọ́n ṣe kí ni wọ́n fèrè wọ́n lè wọ yẹ̀wò wọ́n wọ ìdára òun ni wọ́n fi àdára wọn lọ síbi tí wọ́n bá fẹ́ àdára wọn torí ìdára náà ni wọ́n máa ń wọ ìdára ni pé òun ni ọ́fíìsì àbí ìdí yẹn ti máa ń darí òun ni ó sì darí wọn sí torí wọ́n máa ń ṣe ní ìdára náà ni kí yẹn máa ṣe ìdára náà kí yẹn darí. yòó ní mo wọ yẹ̀wò àti sọ fún wa pé kòtù òṣìṣẹ́ ọlọ́run rẹ̀ kódà ọba jẹyẹ o ọ̀kan wa ẹ̀pá ti fún wa ní hadithi kan wípé àwọn obìnrin wọ́n wà lọ́dọ̀ sọ̀sílẹ̀ wọ́n sì ń pa wọ́n ń fọhùn sókè wọ́n gbúrò pé wọ́n mọ̀rún bọ̀ báyìí kàbá darinel hijab wọ́n wà nínú Bukhari bẹ́ẹ̀ gbogbo wọn sì sáré lo hijab wọn nìyẹn wọ́n bá dákẹ́. òjíṣẹ́ ọlọ́run bá rẹ̀ sallallahu alayhi wa sallam kí nìyẹn wá dùn àfàwà ọmọ rò já ah, wọ́n máa ṣe sẹ́yìn kìíní yìí ṣé ìmí lọ́yẹ̀ kẹ́ bẹ̀rù ni àbójútì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run wa ni ó mọ̀rọ̀ àbò orí ni àwọn kìíní ọjọ́ mọ́ ànẹ́bì gan ló tún narí ètò ọ̀rọ̀ yẹn kó o tó dé ariwo ni wọ́n ń pa wọ́n ń fúyẹ̀ yẹ̀yẹ̀ yìí wọ́n rí ọtọ́ mọ̀ báyìí wọ́n sáré lọ ìjà wọ́n sì dákẹ́ anabi lọ́ọ́ máa ṣe tèmi lọ́ọ́ yẹ kẹ́ bẹ̀rù ní àbá nàbí ah anabi bá tún fi mí lé ebi ìdíjọ́ ọlọ́run ní ìwọ wọ́ọ̀rù ọmọ yẹn ara ẹni ah, ọ gbọ́dọ̀ kọjá lọ́nà kan káṣe tá ní ọdún lóhùn ọgbà rẹ̀ yọ̀wọ̀ abò mi sọ. Ah, wọ́n rọ ohun àfihàn òfin bá ti mọ̀ tó kú tẹ̀ dákẹ́ níbi àkàmọ́ta ah, láwọ̀ kan láńlá tó tún sọ yìí ìfìsílẹ̀ sílẹ̀. hadith yẹn ó ń jóye wa wípé ń ṣe ọlọ́run lẹ́sà yẹn èmi ò ní. àbíkẹ́sì ẹ̀gbẹ́ ńgbà tó sọ ìyá wa ìṣàrò ìgbàmúlákọ̀lẹ̀ ẹ̀m ṣàlà ẹ̀ tí ọ̀wá sí ọkọ rẹ̀ ńlé ńkọ́ àwọn eléyìí sì ti jáde àṣìwọ̀ pé àṣì ní bùkátà ah, rẹ̀ ah, ọ̀sákọ̀ọ́lẹ̀ kan tó sọ pé ànábì ti bẹ̀. ìyẹn la wa ọ̀dẹ̀ ìsúnmọ̀ fún wa ìsúnmọ̀ wa fún ànábì ànábì kábà. tó bá fẹ́ sàṣìṣe ọlọ́run á ọlọ́run á sọ fún pé àṣìṣe lèyí fẹ́ jẹ́ fífà wa àwa lè ti sàṣìṣe ó tó di pamọ́ ó lè pa kí n ṣe ó ṣe padà wa ó dé yẹn lè má rí mi kọ̀rẹ́ torí èèyàn ni wa eléyìí ò tà ní kùsù báyẹn àyẹ̀mọ̀kẹ́mọ̀kẹ́ ní ká máa ní ẹ sàwọn kan báyìí sọ́ngbà kan ẹ ṣe kan wẹ́rin wẹ́rin ọ̀rọ̀ ni kókó tà ní kùsù báyẹn. kéèyàn sì kó padà oríire lọ́jẹ́ fún yẹn tó kùnà tí yẹn ọba ti jáde láyé àǹfààní kéèyàn pẹ́ láyé kan tún ni. wọn láwọn méjì kan bẹ ọ̀kan kú sójú ogun ọ̀kan tún pẹ́ kótó di kó kú tiẹ̀ wọ́n tiẹ̀ ní mẹ́ta ni wọ́n ní ẹ̀kẹta wá lálàárí èyí tó fẹ́ kú yẹn wá wá rí pípọ̀ ẹ̀sùn ga lọ́jọ́ níbẹ̀ ni eléyìí òun tún gbàwẹ̀ ó tún sọ àwọn dáadáa mi ò rí ti ti àyè ní iye àwọn mistake míì tó ti tó ti correct ẹ̀ àìmọ̀ kẹ́mẹ́ ni ká máa sọ wípé ẹ̀ kìnní báyìí ẹ lọ da ọtí ẹ tún ní ọ̀dà mọ́ eléyìí ẹ sọ pé kódà ó yà ó tún sọ kọ́kọ́ da àìmọ̀kẹ́mọ̀kẹ́ ni ká máa rí bẹ́ẹ̀ fún yẹn jahala ni kí ni túmọ̀ náà sọ̀kò ọmọ nsọ́kò nínú hadith kí ni túmọ̀ sọ̀kò. anẹ́sìkò wàlùmọ̀nsọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé kíní yìí ọ̀dà ọ̀padà yà níbi ní kò dáná nìkan wò mọ̀tà sànàbí àjáza rẹ̀ tẹ́lẹ̀. nígbà táwọn sàhábà lọ sí kíni o wọn sójú ogun ara ti ń ṣe wọn débi pé wọn fẹ́ lè máa bá nǹkan ọ̀gùn wọn lò. ọlọ́run ò pé kíní yìí wà lágbára o bá sọ wípé ọ̀dà ẹ̀fẹ́yàwó dàsìkò tí àsìkò ń bì àwọn làwọn sí àwọn pàtìmọ́dò ni o lẹ́yìn lẹ́yìn ọ̀rẹ́ yìí láìpẹ́ láì jìnà ní àwọn ọmọ làwọn tọ́ àwọn abẹ́ ghazwatu Khaybar fathu lànà bí ntẹnumọ́ wípé àníṣe o mò ń kọ̀ fún yín pé àníkà helmọ́ta ẹ má sì mọ̀ nẹ́ẹ̀sì fún wọn mọ̀ nsókò kẹrin ni bá a ṣe rí nínú àyà àti bẹ́ẹ̀ náà lọ́wọ́ àná ọ̀dà tẹ́lẹ̀ ọ̀dà mọ́ ọ̀dà tẹ́lẹ̀ ó ti padà dá ẹ̀rìn ni èyí tá a máa fẹ́ náà ni pé ẹni tó bá sì ọlọ́run tí ò lè kàwé a máa bẹ lọ́wọ́ ẹ̀ torí kúndò bá ní adam kàtọ́ òun wàhálà kàtọ́ ìnà tọ́wọ́ àbóyìn gbogbo ọmọ nígbà dáhùn òun ni aláṣìṣe ẹni tó fi ń lóore jù òun náà èdè kí ni o òun ni tọwọ́ ẹ̀bùn òun làwọn tó ronú pìwàdà fáyé pé níyẹn la fẹ́ máa lókè à òun lọ pé bọ́ da tẹ́lẹ̀ wá ó yẹ ká tún rí náà ó tún wá ní ọ̀dà mọ́ pé kò sọ pé bọ́ da náà wọ́n sọ pé àìmọ̀kẹ́ ni kọ́rọ̀ bẹ́ẹ̀ máa jáde lẹ́nu yẹn gan àìmọ̀kẹ́ ò dó gidi gbogbo àwọn sọ̀hábà tí wọ́n padà dẹni àkọ́lé tí wọ́n dẹni yìí àìníyà àwọn láburú tó ti pé wọ́n ti àjáza rẹ̀ tẹ́lẹ̀ wọn pe kìnìún ìdá kìnìún ìdá kọlọ́wọ́n ọba àlejò ọlọ́tún ṣe ìdáyà. so nípa bẹ́ẹ̀ gbogbo mo ti lọ òun ní káà sọ̀tẹ́lá nìkan ló ní káwọn obìnrin wà pẹ̀lú ẹ̀ sọ̀tìyẹ débi wípé àlàyé tí sheikh albani rahimahullah ta'ala tí wọ́n sọ níbi ọ̀rọ̀ ní fàhálà máàhá èmi kí mo wí bẹ́ẹ̀ o wọ́n ní ànẹ́bí wà níbi tó pamọ́ pẹ̀lú obìnrin yẹn fi báàdì sọ̀rí lápá kí ojú ọ̀nà ẹni wọn bá lè dá tíraka àákàn níbi sharhu tíra yẹn tó ti khala ma'aha yàní khala ma'aha yakhlu khalwatan wọn ò bẹ tiri bẹ́ẹ̀ mi kí mo wí o Sheikh Albani wọn sàlàyé yẹn wọn lọ wà nù riwaya Imam Muslim bẹ́ẹ̀ àlẹ́sì yẹn wà bẹ́ẹ̀ yìí pé fakhala ma'aha ànábi wà níbi tó pamọ́ pẹ̀lú obìnrin yẹn fèèbá àti tọ́rí ní apá kan ojú ọ̀nà hatta faragat min hajatiha tóbìnrin yẹn ti parí bùkátà tó bá wá sọ́dọ̀ òjijì ọlọ sallallahu alaihi wasallam. ilé o lè jáde pé Yunus aka ṣùgbọ́n kò yé pé kòsòsíyàn lọ́jọ́ fàánà. torí pa níbi tí balà kọjú dàgbà tó sọ pé la yakhluwanna rajulun bi imra'atin illa wa ma'aha dhu mahram ọkùnrin kankan kò gbọ́dọ̀ wà níbi tó pamọ́ pẹ̀lú ìyàwó ń yàwó àti kí léwọ ẹ wà pẹ̀lú ẹ bóyá ẹ̀gbọ́n ẹ bóyá àbúrò ẹ bóyá ọkọ ẹ bóyá bàbá ẹ àbọ ọmọ ẹ tó ti dàgbà tó ti gbọ́n ọ̀rọ̀ náà wọn wá jẹwájú ìta o. ẹ̀rí òṣùṣù yàtọ̀ jẹ́ fún ṣe ọ̀rọ̀ èsì fáwà lọ́sẹ̀ pé òun ní yọ̀nù mi ò fi mérí bá níbi àwọn àlùbá tí kókó sí yẹn. eléyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ mo rò bó ti yé wa kíkẹ́ àwọn oníkẹ́ wọn lánàá bí náà bí àbùkátà obìnrin kan wọ́n jọ bọ́ sí ọ̀rọ̀ sànẹ́bí ni wọ́n wọ́n yé sànẹ́bí. kì í sì yẹn nìkan ẹ̀bí ń gbà ọlọ́run ti sọ ń pa rẹ̀ náà tẹ́lẹ̀ pé òun lè fẹ́ ju mẹ́rin lọ ṣé ìwọ lè fẹ́ ju mẹ́rin lọ òkì ń sànẹ́bí eléyìí àgbọ́ pé abakar sidik àwọn obìnrin ti bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ ṣe fún márùn ún ṣe fún daniel wọ́n ṣe fún usman ìdíwánu allahi aleihim ajmain wọ́n wá ní ìdí pàtàkì tó wà ń bi jíjìnà tí ànábì fi sọ pé kó jìnà ọwọ́ àyè kan tí ó dáwọ́ àyàtọ̀ síbi táwọn tàbí kó jọ sí kẹ́nìkẹ́kẹ́ fi má gbọ́ ṣàkóso rẹ̀ jànẹ́bì lọ ìyẹn gbàǹjarè tó ké wá. káwọn náà máa fi bẹ́ẹ̀ tí ì bá ṣe ọ̀rọ̀ míì tá a fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ wọ́n bá ti di pé nǹkan yẹn fẹ́ jẹ́ sẹ́rù àbí nǹkan tó fẹ́ jẹ́ èyí tó da jù náà ni pé kí yẹn bá sí rí yẹn wọ́n bá ti á sí bẹ́ẹ̀ náà kí yẹn síwájú ìta ni èèyàn máa dá gbọ́ ọ̀rọ̀ yẹn eléyẹn tún jẹ́ nǹkan tí ẹ́ ń tọ́ bá fẹ́ máa sọ máa sọ wọ́n sì wá tọrọ owó ni máa wí ohun tó bá fẹ́ máa wí ẹnu ọ̀kọ̀ọ̀kọ̀ máa gbọ̀n náà gbogbo mọ̀jà rẹ̀ láì kò sí sọ pé nǹkan kan mọ́ nítorí alákọ̀ọ́ máa sọ fún òun láì dé àlọ́dún olówó ọ̀rọ̀ ohun tó rọ̀ dálẹ̀ náà ẹ̀nà fún òun lọ fẹ́ dá ẹ ẹ ẹ ẹ bùkátà kan lójú bá mi ẹ̀hẹ́n ẹ̀hẹ́n tí ń sè yẹn kù. yóò sì máa wo ohun tí ó parí ọ̀rọ̀ yẹn ìpè ń bi tọrọ yẹn padà yọrí sí náà ni pé ah, àwọn ọjà wa kan bẹ́ẹ̀ tá a kó lọ sí sí àti gbọ́ eléyìí ni wọn bá máa lọ sáà bẹ́ẹ̀ tó bá yẹ kí wọn jọ dá wà ní nígbà tó ń bẹ fún kò ní ohun tí ọkọ máa wò ní pé àkọ́kọ́ náà bùkátà wọn ò bí yá eléyìí ti hẹ̀ ta <laughs> gbogbo yẹn ló ti gbọ́ pé látàárọ̀ títí dì sí gbogbo ara ilé ò ti jẹ kẹkẹ táwọn pé tóun bá di akẹ́dì wí fọlọ́run kẹ tọ́lọ́run ò lè mọ́ náà wá tóun sọ fọlọ́run pé tó ọlọ́run má má fi fi pa mí wọ́n lọ wá ń yó yẹn àmọ́ fẹ́ ké sí màsánù mi gbogbo àwọn eléyìí tí mo lọ fà sírí hàn yìí wọ́n fún mi lẹ́ẹ̀dí ẹ̀kọ́ ni sọ wọn lánàá fòfẹ́lá ó ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́nìkẹ́kẹ́ má gbọ́ kí ni o kó má gbọ́ ṣakúwá tóbi àmì ẹ̀ta wa so ọjẹ́ kan tí a tún kọ́ eléyìí bí bá tún tọ́ka sí nǹkan kan ń tọ́ka sí táwọn adọ́run lára òsì sọ́nà sọ́lá yàrá mi lóní wo bí tó bá fẹ́ kí wọ́n abọ́ ń bẹ̀ lójú ọ̀nà ẹ̀rìn kójú ọ̀nà ẹ̀rìn lànà ẹ̀bí fẹ́ ní màtínà ọ̀ àtọ̀tọ̀ ọ̀dà ń bíbà yìí dà ibi táwọn èèyàn máa kọjá lọ kọjá bọ̀ wọ́n á rí pa níbi padà lọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwa náà lè máa lo àwọn òṣìṣì eléyìí ń jẹ́ iṣẹ́ tẹríba lẹ́yìn ọ̀rọ̀ tẹríba tánà yìí sọ àdìsí mi tó tún tẹ̀lé àti ẹ̀ ní dọ̀ àyìn fún bẹ̀sẹ̀ àwọn nǹkan ẹ̀mí tó fún lágbára tó wà ní àwọn àhàdìsì mi táwọn tún gbádùn. ọ̀yà. Anas ibn Malik radiyallahu anhu qala kana Rasulullah sallallahu alayhi wa sallam ya'ud وكان يوم بني قريظة على حمار محزوم لحبل من ليل وعليه كاف من ليل Ah, afáwọn anazu malik nínú hadith yìí àwọn náà tún sọ fún wa yìí pé kájẹ ní dàáyìn tí wọn fi hadith yẹn sheikh al-albani rahimahullah ta'ala wọn ní hadith yìí àmọ́jú hadith muslim la àwárù lọ wọn ní hadith rẹ̀ jẹ́ ní yòdọ́ àá ní sábà máa ń lẹ̀ ẹ̀rí wọn ní hadith rẹ̀ máa lẹ̀ kí ládìsí náà wọn lè ti sẹ́ ọlọ́run máa ń bẹ aláìsàn wò aládìsí mi ìdòfun lágbára ọbẹ̀ sáádù gbà tọ́rẹ̀. wọ́n yẹ ṣahadu lè jẹ́nẹ́ẹ̀sà anábì tó máa ń lọ máa ń tẹ̀lé òkú lọ sí bòjì aláàdì sì mí tó fún lágbára tẹ́lẹ̀ ìbàlẹ̀ wọ́n yẹ kábù ṣìmá wọ́n ní gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n yìí bó dá àwọn àtẹlẹ́ àbù tẹ́rù bá pè pé àpèjẹ́ ń bẹ́ o wọ́n lànà bí màá dá o wọ́n ní gbòdì gáfúráfù bàní kùrẹ́ìzọ́ wọ́n lànà bí wà lórí kíni o ìmọ̀ọ́rì kan kẹ́tẹ́kẹ́tẹ́ kan tó yẹ pé kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn o mahtumin bihabliminle ìjánu ẹ ewé ni wọ́n fi ṣe fún òtúrò kùtù ewé ni wọ́n fi ṣe ìjánu wọ́n ka ewé yẹn bí ìjánu lóòótọ́ wọ́n ni wọ́n fi sópin wàhálẹ yìí ìkàp minle kódà níbi tí wọ́n máa fi tẹsẹ̀ gan ewé gan tó ni tí wọ́n fi gorí rẹ̀ eléyìí tó ń túmọ̀ tàwa tó ń ara rẹ̀ ṣùgbọ́n àwọn bíi ọbẹ̀ aláìsàn wò ọ́ ọtẹ ló kù dé bojì àwọn àti kó dé léyìn tó jóyè wáyé fẹsọ àwa mùsùlùmí nìyẹn ìtọ́ bá pàdé mùsùlùmí sálámọ̀ sí ẹnì kí oníkà má sálámọ̀ sáwọn ọmọ ya wa o nǹkan kẹ̀kẹ́ ń bẹ tí ò yá àwọn èèyàn kan láéláé níjọ́ aláyé ti dáyé ní máa ń ṣẹlẹ̀ pé àwọn ẹni tí wọ́n bá jọ jẹ́ akẹ́kọ̀ọ́ kẹrin àbájọ jẹ́ zumalawu ọ̀lẹ́ǹgì àbíkílẹ̀ gbogbo èèyàn lọ́jẹ́rìí sí àfi tábò sí bá débẹ̀ ló. eléyẹn làwọn míín gbọ́dọ̀ pé àjẹgbọ́dọ̀ làwọn míín wọ́n wẹ̀ ní kúnra ọ̀sẹ́nìkẹ́ kán ọ̀pẹ́ níbọ̀dì látẹnu gbogbo àwọn atajọ́ mọ̀ yàtá bá ti ra kákìra wa. àtẹ kó ti pẹ́ ní tí ń ṣe ìsìbáàlì ṣé nítorí ìsìbáàlì ò ní sálámọ̀ sí lè náà dà. sílẹ̀ yẹn ló padà bá sọ̀rọ̀ pé kọ́ kọ́ máa wọ sókòtò ńlẹ̀ mọ́ nígbà tó ọ̀bá yìí.

gbogbo bàtà fáàmù rẹ̀ tọwọ́ ti bàjẹ́ nǹkan ẹ̀yin náà ẹ̀wò mi ẹ̀wò mi ẹ̀wò yìí ẹ̀wò orí bàtà yẹn ti bàjẹ́ kí ló wá fà á ẹ̀wò lòkòtò yìí àwọn òdekẹ́ ni ẹ sẹ́ńtọ̀ sálámọ̀ sí lórí bẹ́ẹ̀ sẹ́ni kankan fẹ́ kí a máa sálámọ̀ sí ṣùgbọ́n ẹni tí yẹn bá jọ jẹ́ akẹ́kọ̀ọ́ ìyẹn máa ń dùn mọ́ rẹ̀ yàtọ̀ mùtáfà kọ̀ àlẹ́ láàrin àwọn èèyàn láti <laughs> mọ̀ àlẹ́ yìí àná sábòsí bá wọ̀ lókun sábòsí ọ̀bá ti yùdé bẹ́ẹ̀ ah, ẹnu gbogbo alóko sí. àwọn mi ọ̀dà ẹ wo ọ̀nà asẹ́yìn bẹ́ẹ̀ ni agbẹ́jẹ́ màtẹ́ àti onírètí àbíkílẹ́kọ̀ rẹ̀ adéyẹmọ igbákejì gọ́fúnà ìgbà wọn jọ kàwé tẹ̀rípọ́ láàrin iwájú ọfíìsì rẹ̀ láyà ah. kí ni tèmi nítorí pé wọ́n jẹ́ ìwọ ṣe ké sí mòsísì eh, adéòdìkọ́wá abẹ́ eh, adéyẹmọ oníkọ́wá bọ ṣe kó gbé kínní katakata wa kọ́ wa bó wájú ojú ọ̀nà ilé rẹ̀ bí dẹ́ bá ti mọ́ra yín ó ké sí kò sí náà mo fi ní tí dúlùmù bá ti wọ̀ lógún sábò tí ọba ti wọ̀ ẹni tí yẹn jọ jẹ́ kílásímẹ́tì ah yọ yàtọ̀ o lórí gbogbo àwọn tó wà nípò ìjọba kò sí tọ́ba ni wọ́n fẹ́ yẹn kíní kẹ́yẹ́ máa wò pípọ́ àwọn ẹni tí wọ́n jọ kàwé rí àní wọ́n fẹ́ pé àjọṣe àtàwọn ẹni yìí ni kẹ́ni yìí sì tún wà àjọṣe ni àwọn olóyin kó di fóòsì yìí. ṣùgbọ́n pé ẹ jáde lẹ́nu àfa sáláfì gidi kẹ má sálámọ̀ síyàn irọ́ wọ́n tó kíyàn tọ́ pàdéyàn tó kíyàn òkì sápò ààrẹ tọ́ba ṣe ṣùgbọ́n àlù ṣé àìkí ní sokoto rẹ obì ni òfin ní wọlé wọn àbí tí bá sì ń dé àgbọn àìkí ènìyàn òun ni yóò fi padà fi irun gan lẹ àbí èmi gbàdá báńkì àná ẹ̀ lájọ máa sọ̀rọ̀ ẹ̀yin náà wá wo kíni ìyàtọ̀ láàrin àtòbí báyìí kódà ó lè jẹ́ pẹ̀lú àwàdà lóòótọ́ máa sì ní àtòbí máa jọra wa. ẹ kódà kò ní sẹ bẹ́ẹ̀ ni kó sọ̀rọ̀ sí lókun bíi tàwọn ọ̀gùnmálíà ayé ah, màá rí kíní ìsọ ibò lẹ́yìn tí máa ń sọ̀rọ̀ lálásẹ̀ bá a ah, ẹ̀rí màá wí tèmi dẹ́ ẹ̀rí fẹ́ jó bí ní. ṣé ìbá ti yẹ títí ò sí mbẹ́? kẹ́hìndé yàn sálámù sílé yàn ọba wí bẹ́ ẹ̀ pé yóò dìjà àníyàn ẹ̀kọ́ ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí ni kí ni mùsùlùmí là náà fi pè nígbà táwọn ẹbí dẹ́sí fi ń darí ìjọba ń jọ yẹn tó pé Islamic State ní ààyè tiwọn alimusitama olè islami oríṣi làwọn yẹn tó wà ń bẹ àwọn aláṣẹ tó ń bẹ aláṣẹ tó ń bẹ àkọọlẹ ìjòyè wa débi wa rẹ ń ti mutí àbí wọn mutí wọn á tún ṣẹgbà fún báyìí àwọn tàbí tó fẹ́ fún lépè èyí ṣe wọn gbogbo gbà wọn máa mọ wa láwọn máa lù wọn gbogbo gbà ààrẹ mi yẹ ẹ má ṣe pèlè àyẹnà yóò hibbu Allah wa rasulahu ní máa fẹ́ràn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ títọ́ títí mu. ọ̀hún sàlámọ̀ sí mùsùlùmí ibi tí bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ní òfìsè kínní o ní òfìsè pásì kánẹ̀ àti gbogbo àwọn tọ́jà fàásùn nẹ̀ àwọn ẹ̀ní kéèyàn máa sàlámọ̀ síra wọn. ṣùgbọ́n wọ́n lè já àwọn ẹni tí ń wí bẹ́ẹ̀ kí wọ́n ń ṣe bẹ́ẹ̀. wọ́n pẹ́ nìkan ọ̀wá jòkó àwọn ọ̀wá kínní àwọn ìjókòó ò ní ìjókòó ṣé ẹ̀ ń wí ikú wí bí ìjókòó yín ni gbogbo wọn bá ti ń sọ dáadáa lọ́bẹ̀ lọ́sàǹfààní wọn bá ti ń sọ dáadáa tó àwọn ikú wí wọn ò sì fi ọsẹ gbẹ́ ọ̀rẹ́ jẹ́ mùsùlùmí ẹyọ kan ni àti tí ń ṣe dáa àti tí ò ti ṣe dáa ara wa ni ẹni tí ò bá tí ì ṣe dáadáa á máa pè sákèsí tí ò ṣe dáadáa tí wọn káwọn alábọrùn tí ò sí nọ́ọ̀sì bọ́ lọ́rùn tó dé ìsẹ́fìtì ọ̀kan rin ọlọ́ọ̀lọ́run àwa làáfà ọ wọn tó bá làáfà ṣe dání làáfà rẹ àfihàn àlọ́ kéwú káyé máa gbọ́ wà sí káàkiri ọlọ́wọ́ inú sàfi bà wá ẹni ọba kéwú tó kéwú dáadáa tó mọ ohun tí ń ṣe ọwọ́ inú sọ̀rọ̀ lè bá àjọ títí ń jako rẹ̀ káàkiri tọ́ra wa mú gbogbo ọgbọ́n lọ́dá àwọn àfúnbàrà kìíní ń kalẹ̀ yìí àtowó àtẹ̀kùn àti gbogbo ẹ̀ àwọn ọgbà ti sára rí ń dín ní.

ṣe á padà pàdé àpèmísì ní òjijì á gbé kí owó ní wọlé ọwọ́ á sí. Ah, ìmọ̀ yẹn nìkan ló ní òní sọ̀yàn o bá pàdé mùsùlùmí sálámọ̀ sí tó bá rẹ̀ lọ bẹ́ẹ̀ o tó bá sí lọ́dọ̀ tó sọ pé alihamudulilayi ọ̀sọ́ fún pé yarhamukallah tó bá dẹ̀ kú tẹ̀lé dé bojì ọba tún fẹ́ ọ yín fóun fẹ́ sí ìyàwó lọ síbẹ̀ àwa àfihàn ọba gbọ́ o àwọn èyí sì ṣàyọjú rẹ̀ torí kò tọ́ sún náà kẹ́nìkan ó dóde lẹ̀ ká ní adé. mo bẹ́ẹ̀ ni yẹn ti mọ̀ kódà ẹlòmíín bẹ́ẹ̀ dálágbádá òfin ṣe kíni tí ó fi kú ní dára ni. ẹ̀yẹ́n lè máa wò ẹni yìí ẹni tó ní lára ni ẹ̀ kúkú mọ bó ti mọ̀ kàlàs à àgùgbọ́n náà ni pé òní ni àkíkọ yín à. wọ́n máa yí tó lè yẹn lè tí mo wá pè yín mi ò sì wá pè é sáà náà bá ti fẹ́ tètè gbé sọ̀rọ̀ kí ló sì dé òsì wọn ní fún yín. lórí ilé gbẹ́yìn ọmọ ìyá mi kì í má fún yín ní nǹkan kan á ti tún tí wàá bá tó ká nìyẹn ó máa ti gbẹ̀yìn ọmọ ìyá mi ti ní fún yín ní nǹkan kan tí mo ti máa fún yín gbogbo nǹkan náà ti rí lásìkò yìí àkàndọ́gbọ́n kódà láàrin àwọn aráalé àbáwá tọ́lọ́run ti kẹ́ gbogbo ọmọdé ń bẹ wa gẹ́ wọ bíi mẹ́wàá àbá àdá ń gbé family house ní bá ha oúnjẹ ní agboolé léyìnké ọ̀pọ̀ dídí màálù mi. àbẹ̀kẹ́ ẹ̀ sars àgbọ́ pé ẹ̀ ń kó ọmọ bàbá ni kí wà á ah, kí ni ọ̀tá wà lálẹ́ jẹ. <laughs> Ah, àwọn yá máa fúnra wa láti ní ara wa. ẹni tó bá kù díẹ̀ kàtó ara wa yọ àárẹ̀ kan tọrọ owó dèmi ni a ah, inú àwọn èèyàn máa dùn sí pọ̀ owó dèmi tẹmọ pé wọn fún owó dè wọn sì wó dè ẹ wá ní mo mà ní wàá rí yín kọrọ ẹ kí ni nǹkan náà yọ yàrá sí yẹn bíkọ́sì yẹn máa ń lo òde rẹ ní ọba fún yẹn lóde. ọ̀sẹ̀ tí ó sọ pé ká fi ẹ̀tọ́ yìí ká fi dunra wa nǹkan kan tẹ́mi kan ẹ̀fẹ́ ká kán mọ́ sí ni pé kò sí tàbí ṣùgbọ́n láyé yìí kódà àwọn alájì wa náà lè jẹ́bi ẹni tí yẹn bá tún jọ sàràfà yẹn ọ̀rẹ́ tí yẹn ń mú rẹ̀ yẹn ọ̀rẹ́ ní fẹ́ lè má tẹ̀ sáyé tí yẹn ó fi jáde láyé ìka tó nìyẹn. ààrẹ náà gbogbo ẹ̀ kátó a sọ pé bíbí yẹn jọ ń kí bóyá ọjọ́ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ lèyẹn ń pàjá rẹ̀ àbíjọ́ kẹta àbẹ́ẹ̀mejì lọ́sẹ̀ kù sí yóò yàtọ̀ àwa gbọ́dọ̀ sọ láyé kíkẹ́ àbẹ̀ ti ṣe sí lágbára rẹ gbọ́dọ̀ ti sí mi nígbà táwọn wá ìjókòó yín tọ̀ wọ́n lọ ń pè kókó kí o ti bẹ̀rẹ̀ àbòsí ní ìlú ọ̀gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ nígbà tí lè rí bẹ́ẹ̀ bíi tàwọn oníṣìwé tí ò lè rí bẹ́ẹ̀ bíi ti kéwù ilé yìí dẹ̀ ṣe tó ló gbogbo èèyàn tábò tí ọba ti wọ̀ lọ́jọ́ ni. àjọ ṣiṣẹ́ hajj gbogbo àwọn táwọn àjọ ṣiṣẹ́ hajj nìyí àwọn bàbá àwọn àwọn mubarak sọ́dà bẹ́ẹ̀ bá ṣe sì lọ kírun níbẹ̀ nísì wọ́n sáré sọ pé ah àwọn aláwọ̀ fámìlì nínú ìkẹ́kùn tí ò ní túnbọ̀ sáwa ẹ̀yẹ wá gbàdúrà ẹ̀yẹ wá ṣe kíní kan. àbí àwọn ìyá àwọn àdọ̀rọ̀ fi gbogbo àwọn ìyá yẹn dájọ́ bàbá tó bàbá yìí ìfọwọ́ tá a fi yọ̀mọ́ra wa yóò lágbára òsìjú kíní kan wọn bá bí oṣù kankankan tájọ́ lò ní mọ́ká ojú bẹ́ẹ̀ ẹlòmíràn sọ̀tàn rẹ̀ títí tó fi tí ó fi wọ sàárè ni gá o ṣe dáadáa tí mo bá ṣe tẹ́ báyìí ah yóò sáré gbẹrù mi ni ọyọ ní pé bàbá tẹ́fẹ́ làárọ̀ mu ni ọyọ jẹ mu yín lọ tẹ́fẹ́ ra nǹkan ni ọyọ jẹ ń ṣe báyìí kẹ́yìn ọmọ àlọ́ títì bóyá pé tẹ́nìkan bá ta ìdá fún yẹn láàyè ni tó ọlọ́run nìkan ló lè sọ fí ọ̀tá mo jẹ́ ọmọ arẹ́rìn ni fẹ́lá bí ẹni pé ọmọ mi rí ni tẹ́ bá rí bó ṣe sí. àwọn ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ àrìn ara ẹ má jà fi dunra wa ẹ má kíra wa ká má ṣẹ̀bù fúnra wa wọ́n bá pè wá ká lọ èyí tí bá pè wá ẹ má jà lọ tó bá ti di wípé ẹnìkan wá fẹ́ lọ ní kéèyàn jọ lọ ọ̀rẹ́ léèyàn ìyẹn ilé yìí àbí ọmọ ni òun àbí ádù ọmọ ọmọ akádù àbí ọmọ mí tọ́wọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ lè yẹn ṣe rí sí èèyàn ìgbé dígì bá fà ìkàrà wọn máa ń ṣe kíni gbogbo lábàdà ọsọ láti gbà yín ni o ìkàrà wọn máa ń tẹ̀lé ìgbà tí gbìn ní fẹ́ fà tí ìkàrà wọn fẹ́ tẹ̀lé ni èèyàn á ké sólóde ṣe ẹ̀ ló àti di méjì báyìí o à ṣèṣì mi nà ẹ má bọ̀ nígbà wàláhì ètò yẹn kán wọ́n ti wá sílẹ̀ padà à ń bọ̀ àmà ní ìjẹ ọdún wọn ní kéèyàn fi pásòde ọtútọ pé ẹrin lọ fẹ́ pa ẹrin dẹ tán ẹ wàá sáré lọ rẹ yìí torí kíni ẹrin mo ni mo fẹ́ fi ṣe sísàrà lòdì àfa àtẹlẹ ní bá wọn kó òun bùn yẹn lówó kó bùn nígbà tó dé kọsùn lọ àtijọ́ máa òpíngbà bá lọ pé tó torí bẹ àwa ẹgbẹ́ kínní àpò márùn márùn ó dẹ̀ lè má sowó níjọ́ tó dé kàn mí ẹgbẹ́jọ́ tí òde bá kàn àbúhánẹ̀ òun lówó wà abàkẹ́rẹ́ ara mọ́ ni pé èbí nígbà gbogbo àwọn èèyàn dáwó èbí mo padà béèrè pé ta ni ọ̀dá èbí àwọ̀ àtìlẹ́ ní ọ̀dá. ọyọ ẹjẹ akadéṣì tó kù ká fi palẹ̀ mọ́. عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يدعى إلى خبز الشعير والإهالة والإهالة السميقة والجيل ولقد كان له درع عند يهودي فما وجد ما يفك ما يفكها حتى مات صلى الله عليه وسلم ايه ẹ̀sùn wa wo nínú ìtẹríba tí ń bẹ fún ti ọlọ́run ọlọ́run afáwa anẹ́sù ó ní sẹ́rí ànẹ́bí wọ́n á máa pè é síbi búrẹ́dì oníṣàyín o búrẹ́dì tí wọ́n ṣe láti inú irú bóun ni ó ṣe rí búrẹ́dì oníjẹ irú wàlì ìhá láti sẹ́nì hátì wọ́n á tún máa pe ànẹ́bì sí ọbẹ̀ ọbẹ̀ tó ti sùn tóorùn rẹ̀ ti yí ipò nítorí ipò ti pẹ́ nù sáà sùn ẹ̀rí pé kan bẹ́ẹ̀ wọ́n máa ń pe ànẹ́bì sí fọ́ọ̀yù jí ibù àdéhùn lè gbádùn ànẹ́bì dẹ̀ máa lọ. ibi wọ́n fẹ́ sòde ló pé ọ ìwo ló máa lọ sọ fún ká ọ ṣé pọ́ńbí omi ọ̀dẹ̀ tí wọ́n gbé wá ní tó ní ló fi ṣe òde rẹ̀. báyìí ni o ó kò rí sè báyìí ni o tó bá já sí pé yóò sì yẹn ń sùn ta. yàní wọn àti la sọ ìrèlè ìyẹn sọ pẹ̀lẹ́ pé ọmọ ìyá mi aláìwọ wù mí sọdẹ yìí tó bá rọrùn láti jẹ ń yẹn lé lọ́gbọ́n jẹ ṣé aláṣẹ nípa ìlera mi wọn ní kí n sinmi fún òru lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé kí n fẹ́ bọ jẹ aláìsí eh, rẹ yìí mọ ti mú ògì tó gbé sí lẹ́gbẹ̀ẹ́ mo bá rìn yẹn sí tí ọba sì gbé sí yẹn lè gba àwọn dúró nítorí nǹkan tó ní í ṣe pẹ̀lú sí háyìn yẹn wọn náà sọsọ lágbà tí ò ní nǹkan kan tó lè dá láàmú lára mbẹ wọn a máa pè é sí búrẹ́dì oníṣàyìn oníjẹrò wàlẹ ìhà láti sẹni hàtì àti omi ọbẹ̀ tí ó ti ṣe kí ni ó ti sùn débi pé òórùn rẹ̀ tún ti wá yí padà ẹwọn ọbẹ̀ tí yẹn ò gbé kaná látàná ó yẹ kó ti yí padà lónìí wọn lànà bí o tún wá dáhùn o. alọ̀jẹ búrẹ́dì òní oníjẹ́rọ àtomi ọbẹ tó ti sùn yẹn tó òórùn ti chẹ́ǹjì ànábì àdáhùn ajẹ. wọn kódà hmm, nínú tẹrígbó ń ẹlòmíì gbogbo ohun tí ò tó báyìí ni wọ́n máa dápara rẹ̀ gbogbo ohun tí ò tó ọdún ní ń bọ̀ yìí ẹlòmíì ò sì yáwó ra sọ. àyìn lè ṣe ni kí n má wọ lẹ́lómi ìṣeré nìyí lọ́yàwó ra bàtà ó sì ní bàtà kan tí ń wọ̀ ọ́ lọ́yàwó gbogbo nǹkan fẹ́ gbé téèyàn bá ní kò lè kó nira bá gbèsè ayé yẹn ẹlòmíì lè lọ́yàwó ṣe ẹ̀tún awò tẹ̀rí kò jíṣẹ́ ọlọ́run wọ́n ní kódà ibi tí tẹ̀rí ba rẹ̀ dé káánì làwọn dérè hàn ẹ̀ńdà yàtọ̀ òde àníbi dé ní aṣọ ogun aṣọ orin gidi tó jólówó iyebíye lọ́dọ̀ yẹ̀húdí nígbà tó fi gba àwọn ṣàyínrù lọ́dọ̀ rẹ̀ ṣàyínrù òun náà ní jéró fọmọ wà jáde àmọ́ yẹ fúkọ ha àtẹ̀mọ́ ànábì ọ̀wá rí ohun tí ó fi san gbèsè yẹn tẹ́ ikú. ìtẹríba ni tí ìbá sì tẹ̀rọ bá ti pa wá àwọn àfihàn èèyàn lọ ká ah, tẹ́sí máa wà fáyín kọ́ máa lọ́ọ́ fi aṣọ dógò agolo rẹ̀ sí àbí kọ́ máa lọ fi bàtà dógò agolo rẹ̀ sí ìtẹríba ni inú eléyìí á sọ pé inú ṣe sí ìtẹríba tó ṣẹlẹ̀ nínú gbèsè gbèsè ayé òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ kánú ẹ̀kún lélẹ̀ òní pé tí wọ́n bá pè fún búrẹ́dì oníjẹ́rú àtomi ọbẹ̀ tó ń rún ẹ̀ ti change yọ lọ yọ jẹ ó tún wáá gbà àwọn èèyàn ṣàyẹ̀rù ọfà sọ rẹ̀ dógò ọ̀wá rówó yẹn kan tó fi jáde láyé ọ̀yà. wàá yọ ọ́ di wọn ní ọkọ rẹ̀. حج رسول الله صلى الله عليه وسلم على رحل رأسه وعليه خطيفة لا تساوي لا تساوي تساوي أربعة دراهم فقال اللهم اجعله حجا لا رياء فيه ولا سمعة وفي رواية كنا نرى ثمن أربعة دراهم فلما سوت به راحلته قال لبيك بحاجة لا سمعة فيها ولا رياء فيه إيه nínú ìgbésí ayé ó fi hàn tún lò tẹ̀lé ìtẹríba èyí tánàbì tún lónìí wọn ní àdéhùn eléyìí náà tún gbádùn àfáwọn wa o pé ànábì ṣe hajj alárahali rọtín lórí nǹkan ẹ̀gùn èyí tó ṣe wípé eh, àbí sọ wípé lórí nǹkan tá a máa ń kéèyàn gbé sórí nǹkan ẹ̀gùn èyí tó ṣe yípo ti gbó àbí kí wọ́n sọ pé títì ti jẹ ṣèfẹ́ yẹn ti rí fújọ ọ̀nù rẹ̀ àbáwọ̀ èyí tó ní máa ní kí sùkẹ̀sùkẹ̀ ti ń tú sí yẹn nídìí téèyàn bá jókòó níbi ọkọ̀ téèyàn ń gún. wọ́n àmì fi ṣe hajj lórí ìtẹ́ ìjókòó tó ti gbó wà léyìn kọ̀tí fẹ́tùn àti wípé asọ gọgọ owó tó wá wà lọ́rùn òjíṣẹ́ ọlọ́run àrùbáńtà asọ ni ò tó dérí àmù mẹ́rin. ẹ̀rí nífẹ̀ẹ́ asọ tí ò wọ àpò méjì lápẹ̀rẹ̀ ká ní asọ yìí kò wọ àpò méjì. nígbà níbi tí wàá múra bó ṣe múra yìí wá ń hajj mi yìí ọlọ́run bá ń gbé kalẹ̀ léyìí tó ṣe pé kò sí sí àárín níbi àbí sí agbọ́n. káà náà ká ṣe wá àti fáwọn yẹn wa tí wọ́n wà lọ́hùn. ẹlòmíì ni wọ́n ti wà mọ̀dínà àkọ́kọ́ ohun tẹ́lómíì ọkọ̀ọ̀kọ́ ṣe lọ́hùn. kò sí ìyọ́ kẹ́ pẹ̀lú pé ẹja o mọ́sálásí ànẹ́bí lọ káwá rọ́ dọ̀kàn. yọ ọkọ̀ wá ń bo ni ó ti kọ́kọ́ sọ pé kí wọ́n lọ ṣe kí wọ́n fáìlì yín òun. ó kí kinní sílẹ̀ alájà dé ọmọ afẹ́yìn sáwọn yẹn tí wọ́n ń bẹ ní ẹ̀nẹ́bẹ̀ ń tẹ́lómi ọkọ̀ kọ́lọ̀ ọ̀ṣọ́gun àbí kọ́ máa ága sheriff hmm? pé náà ni wọ́n máa rà sí pé wọ́n gbọ́dọ̀ rà ó ní sáńsáń àwọn sì ti rí wọ́n pé wọ́n gọ̀ kò sì gbọ́ lárúbáwá wọ́n sì lè máa wọn ọ̀fẹ́ kéèyàn béèyàn ti kó bóun ti kó wà wọn ọ̀fẹ́ kí wọ́n mọ̀ abalọ̀bẹ̀ fúnra rẹ̀ ìmùtí ọ̀yẹ́ kí gbà wọ́n ti mọ̀ ọ̀dọ́ ìmùtí èsè àwọn ọmọ Saudi àwọn ọmọ Yamani pọ́ńbẹ́ àwọn ọmọ ìlú mi lórí ti nínú rìwáyà mi wọ́n la rí i pé owó aṣọ ni ojúdéré àwọn mẹ́rin lọ bí ànábì wa tó wá jókòó dáadáa wá ní làbẹ́yìká bí hajjatin mo jẹ́ pé ìwọ ọlọ́run ọba pẹ̀lú hajj tó ṣe wípé tí a ni ò sí mbẹ̀ tí a ni ò sí mbẹ̀ á dùn báyìí wọ́n bọ́yá a ní àwọn ìbéèrè tí ọba ti wá sí léèrè torí ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn aláfẹ ṣe bàtà fèrè ṣáwa náà. náà ó jẹ dábàá sí stọọpù nítorí ọ̀rọ̀ sheikh adam dafẹ́ ń wá nù adínú nàṣíhà nípa kí ni ń jẹ́ tẹ̀ríba èyí dá padà kàn ní wípé wọn yẹn nẹrù fànẹbi sọsọlá ìbá fẹẹ fi sàpọnlé ẹ náà rọ bá padà kàn yẹn eléyàn ṣàlọ ọbẹyà lẹ́yìn ọsẹrì lọtẹ tó ń ṣàlọ. نعم. نعم نعم

àìfẹ́ ẹnìkan wọn ẹ dáfẹ́ bá gba jọ́mọ̀ tàbàrọ̀ áàtì lábá sí orí àwàkàn wọn làwàkàn ti gbìyànjú pé ká kí ọlọ́run kọ́ bá ní sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ẹnìkan wà ní ipò àìlera wọ́n sì ní ìdí tó bí one thousand five hundred naira báyìí so báwọn ti rí lọ́dọ̀ àwọn ọmọ ìyá pé kálẹ̀ kí wọn fọwọ́n ọba kó tún bá ní ṣàyè sí dáadáa fún wọn ẹ dákun ká bá wọn tẹ̀lé owó yẹn jọ láàrin ara wa fọwọ́n ọba àlejò ọlá kàfá àdìlẹ́gbàmì ẹ a ṣiṣẹ́ adeleke bá ṣẹ́yìn wọ́n ní one five ní àwọn mí ìbẹ̀rẹ̀. tó gẹ́gẹ́ bí ìbéèrè tí aláàjì béèrè kò pé ká má ṣe tàbárò ohun ti epo jẹnẹrétọ̀ náà nípa pé tá a bá nínú àwọn mọ̀lẹ́bí tí wọ́n bá wa ti súnlẹ̀ tí ká sọ pé nítorí pé wọn ò ti súnlẹ̀ ó yẹ ká fún wọn ká má fún wọn ó yẹ ká ṣe fún wọn ká má ṣe fún wọn kò rí bẹ́ẹ̀ o ìṣe fún wọn yẹn gan ni ó jẹ́ kán gba ti yẹn kódà díẹ̀ díẹ̀ tí wọn bá sì sí ìgbà tèèyàn wọn ò ní takun téèyàn gbé dání. ẹ rí i pé ọlọ́run sọ pé làkọ̀dì káàní lakum fi rasulillahi uswatun hasana. ẹ wà níbi sallallahu alaihi wasallam nípa bó ṣe ń da mọ̀lẹ́bí pọ̀ bó ṣe ń kára àmásì kí mọ̀lẹ́bí tó Abu Talib ọ̀gbẹ́ islam ṣùgbọ́n kó wà nú ẹni tí ń takùtà níbi sallallahu alaihi wasallam. kódà tọ́ba rí i pé àyẹ̀fẹ́ yẹn báyà bí ra fẹ́ kùn jọ́yẹn ni ẹ dákun ẹ jẹ́ àṣẹ dáadáa sáwọn fámìlì wa hmm, ẹni tí ọba dánlé bọ́lọ́run bá fẹ́ lókun ni ó ti dáńtà kò sì túmọ̀ wípé èèyàn dánlé tí gbogbo àwọn fámìlì yẹn ọba sì di ahlus sunnah wọn ò bá àrìyàn díẹ̀ ṣùgbọ́n yóò máa hẹ̀ pé yẹn dánlé ló ti tọ́ lódodo wọn èdè ahlus sunnah ṣùgbọ́n wọn ò ní wà ní tí wọ́n fẹ́ kí láburú ọkàn yẹn ìyẹn dá sí wọn ni o gbogbo ohun tí a bá ti rí pé kò forí gbẹ́sìn bóyá ẹnìkan fẹ́ ṣe ọfẹ́ ṣèyàwó ẹ ẹnìkan fẹ́ kó mọ ọmọ yàtọ̀ sí àwọn tí wọ́n fẹ́ra wọn lóyún sí àwọn tí wọ́n fẹ́ra wọn lóyún lójijì wọ́n kọ ìhà àìdúró sí sọ́dọ̀ àdìkọ́ fún wọn bá yàyọ̀ pọ̀rọ̀ ọba yà wọ́n padà fámọ́ra wípé ìyẹn fẹ́rẹ̀ yẹn lóyún ọyá jálọ̀ rẹ̀ fún padà má ṣe bẹ́ẹ̀ mọ́ o wọn bá nìyẹn ti yé àìbẹ́ẹ̀kọ́ ó fẹ́ ṣe freedom ó fẹ́ gómìnira mi sí ọwọ́ dáadáa ìyá ayọjú àti gbogbo àwọn dáadáa oríṣi ó fẹ́ lọ sí sukùl kò rówó lọ ibi ń pa orí nǹkan jẹ gbogbo àwọn eléyìí á ṣì láti fi dá mọ̀lẹ́bí pọ̀ lẹ́ẹ̀kan náà àgbàládà pàṣẹ sàrà lẹ́ẹ̀kan náà àgbàládà padà mọ̀lẹ́bí pọ̀ wọn bá nìyẹn ti kádẹ́sì má gbàgbé a máa ń sọ fún ọlọ́pọ̀lọpọ̀ ọgbà oògùn gúngún ẹ̀mí òun ni kí èèyàn máa da mọ̀lẹ́bí pọ̀ ó wà nù hadith wípé ẹni tó bá fẹ́ kẹ́mi òun gùn tó sì fẹ́ ká sì sí òun kọ́ lọ́wọ́ ọba àdékẹ́ ọlá parẹ́ tó ń tọ́ wọn máa ṣe kí ni kọ́ máa da mọ̀lẹ́bí pọ̀ àdẹ̀sọ fún ayé pé kìí ṣẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ lẹ́nu tó sọ pé wọ́n ṣe fún mi máa ṣe fún wọn ìkẹ́tún nìyẹn o ìkẹ́ àwọn ṣe fún mi tí wọ́n bá ṣe fún mi àtúntò sálá ni ẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ òun lẹ́nu tó ṣe pé wọn ò ṣe fún sì ń ṣe fún wọn. tọ́lá àwọn mọ̀lẹ́bí ń gbà mí nì wọ́n lè yà kéèké mọ́ yàn lọ́wọ́ ìyá ti sùúrù ni ọlọ́run fi dán yàn ni ọlọ́run ni wọ́n tẹ́kù lọ àlẹ́dí tẹ̀sẹ̀ àlùnàbíyí wọlé arham ẹ bẹ̀rù ọlọ́run tẹ máa fi ń bẹ̀rẹ̀ ayín bákan náà ẹ páyọ̀ ọlọ́run lára mọ̀lẹ́bí ìyẹn ni pé ìwọ kò ní wà lójẹ́ ní ọlọ́run ẹni yóò ti bá ń já ọkùn mọ́lẹ́bí ẹ wà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn mọ́lẹ́bí rẹ̀ kékeré ni wọ́n wọ́n á ba dójú ẹ̀ débi wípé ọba àyàmọ́mọ́ ọ̀dọ́ wọn ní oúnjẹ tí máa ń wá sí mọ́kà ńgbà yẹn ìgbà tó wá gba Islam ọba ní sam ẹ̀yin lè gba tànẹ́bí oúnjẹ òní dọ́dọ̀ yín wá látòní lọ nígbà tí ibi yìí wá dójú ẹ̀ wọ́n bá lọ sí sànẹ́bí pé ànẹ́bí má bàjẹ́ mọ́lẹ́bí yọ ọ́ bàjẹ́ o. májèkínní yẹ ọ bàjẹ́ lóòótọ́ àti ìmọ̀ àbọ̀ ṣẹ̀sìn rẹ o májèkínní yẹ ọ bàjẹ́ o àní ìbá tún kéésì pé má sí bẹ́ẹ̀ má sì bó ṣe tó jóúnjẹ ọmọ àwa dá àwọn mọ̀lẹ́bí nìkan gba Islam ẹ̀wọ̀ ya wa àtúmọ̀ ẹ̀dá kan má bínú ohun yẹn ti mú mi so ẹ̀wọ̀ yá wa àtúmọ̀ ọdí aláwọ̀ a lánàá wọ́n ló sọ fún àná pé ìyá mi máa ní ìdí mi wà ìyá mọ́ṣẹ́ríkà ẹlẹ́bọ̀dẹ́ni anábìíní sílì ó mọ́kì ṣe dáadáa sí ìyá ni tó bá ní ọwọ́ àlọ́rí torí ni ìyá ọmọ ajé òwúlẹ̀ jẹ́ lẹ́bọ̀ ni ọ̀rọ̀bó tiẹ̀ kẹsàn náà ni pé wàá ń jẹ́ àdáká àlá à ṣeré Kabi, ìmọ̀ àlẹ́ ìsàlẹ̀ kàbí àìlùmọ̀ fẹ́lẹ̀ àtúntà ìfúnà wọ́n bá fẹ́ ológun lórí pé kò fi nǹkan kéjì ọlọ́run tó dẹ̀ nímọ̀ nípa mu nígbà yẹn lè yàn sọ pé mi ní lè mi òròlé ah, ẹ ké sí mi ṣé ẹwà tí ìbá máa ń wọ̀n yẹn tó bá ti sẹ́yìn ẹ̀yin obìnrin ariwo lẹ́ ń pa o ariwo gidi tá a dẹ̀ ń gbọ́ gan tó wọ́n ti dákẹ́ náà ẹwà tí ìmáa wọ̀n yẹn tó bá ti sẹ́yìn ẹ̀jẹ̀ mọ̀ tí ì tí ì máa ń rà wá yẹn bá ti sẹ́yìn ẹ̀jẹ̀ mọ̀ míìkì ni tó bá ti sẹ́yìn ẹ̀jẹ̀ mọ̀ bàtà yín tó bá ti jẹ́ ẹ̀jẹ̀ mọ̀ ṣùgbọ́n òròlé yẹn mọ́mí ẹ̀wọ̀ ní ìdílé ṣe Ọ náà na mọ wa mú ọ̀rọ̀ bá nìyẹn ti yé eléyàn nìkan lèyàn ọkẹ wọn Allahu a'lam béèrè kejì náà.

ọ irú ọ̀rẹ́ yẹn náà tó yẹn di ní síkọ̀ sí yẹn onítìjúlé yẹn yẹn lè lọ́ọ̀bẹ̀ lásìkò tí yẹn mọ̀ pé ti kàn rí lásìkò tí wọ́n máa ń jẹun kọ́ bá ha ẹ máa lọ tọrọ káàkiri ìyẹn ọ̀dọ̀ ọgbọ́n jókòó gbé yẹn bá jókòó tí ọ lọ gẹ́gẹ́ bí àwọn ti gẹ́ẹ̀sì nǹkan ṣẹlẹ̀ tòótọ́ ọ̀tí ìgbóúnjẹ yẹn dé ìyẹn lè kọ́ọ̀lù ajé ànílé pé yẹn jẹ́ sí yẹn mẹ́ta àti wa bẹ́ẹ̀ ẹ sí yẹn

járó ogun kọ̀ tọ́ da ọlọ́run dákun járó owó sẹ̀sìn rẹ̀ báyọ̀ ká ti wá lé ní dúkìá tó kọ́ da fún wa tó dákun má jọrùn wọ́ bàjẹ́ o béèrè olódù. náà náà náà. èèyàn kàdísì yẹn níbo ń lọ ẹ̀kọ́ sálámà èèyàn fi yé lẹ́yìn náà nígbà ẹni tó gun nǹkan àmọ́ ohun tí ń rò ó lè gbọ́mọ ẹ̀ lọ fítù wọ́n lè gbé ẹ̀ tẹ́ ẹ̀ kí wa ẹ̀hẹ́ sàlámà àlékún ẹ̀ kí wa ó ó wì fún ó lè yá gbọ́mọ rẹ̀ ń bẹ lọ fítù àti nkẹ̀kẹ́ ní tí yẹn ń fẹ̀mí rò kẹrin ni ó lè má ní ìkórira ẹ̀mí kan ó lè má ní àìdá kan lẹ́mìí ọlọ́wọ́ àìlọ́. Thank you.